يا قوم موسى أنزل لمن والسلوى على قوم موسى أنزل لمن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما وما زادهم إلا إيمانا وتسليما أعانكم الحمد لله رب العالمين المتوحد بالكمال المنفرد بجلده الأمور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا أحد من خلقه تعالى وتفاهم أرسل الرسل وأنزل الكتب لئلا يكون للناس عمل الله حجة بعد الرسل أحمده وأجزله وأشكر نعمه ظاهرة وباطلة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة المخصوص بالمقام المحمود المخصوص بالوسيلة المخصوص بالمنزلة العليا عند الله اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته ربنا يفرح باتت والمسلمين أفروا على السيد كما تكلفان النبي صلى الله عليه وسلم فيطلوا رجل كما جاءت يكون جوا فلو من سلسون فيها النبي وبني سلسون لارد أتيا وعلى سلسون صحابه kí àwọn náà pẹ̀lú àwọn tó ọ̀sẹ̀ pẹ̀lú àwọn náà bí sọ ọmọ ọmọ wọn àyọ̀kọ́lá nígbà mẹ́rin tí a mà bákan náà àwọn tí ọlọ́run wa tó ti mú sọ́dọ̀ náà àwọn òbí wa tí wọ́n kúrò ilá ilá ilá ọlọ́ Muhammad Rasulullah sallallahu alaihi wasallam ọlọ́run bá lè kí wọn o àwọn tó rí bẹ́ẹ̀ nínú àwọn ọ̀rẹ́ wọn bá lè kí wọn àwọn tó rí bẹ́ẹ̀ nínú àwọn àna wọn bá lè kí wọn àwọn tó rí bẹ́ẹ̀ nínú àwọn alájọgbé wọn bá lè kí wọn àwọn tó rí bẹ́ẹ̀ nínú àwọn alájọsàfẹ́kọ̀ọ́ wọn bá lè kí wọn àwọn tó wá fẹ́ kúnnú àwọn òbí wa àyíká àfikọ́dọ̀ kẹsẹ̀ fún ilé ayáwó àtàwọn òbí wa ọlọ́run jọjá ni wọ́n ti kọ́tẹ́ àwọn ọlọ́dọ̀ kan sọ rẹ̀ àwọn àgbàlagbà lè wà ọmọ sọ wípé òbí ni kò tó òun ni nígbàtà tí àwọn ìkọ̀wé ọlọ́run wọ́n bí lé ọlọ́run jẹ́ orí àwọn wípé òun ni kò tó òbí ni lẹ́yìn àti ọlọ́run àti àmì rẹ̀ àwọn òbí wa ló tún kó àwọn òbí wa ju àfáà wa lọ wọ́n ju ọjọ́ ọkọ̀ wa ń kéwù lọ àfá àtórí ọmọ sí kìí fi àgbà ọmọ lọ́wọ́ ọlọ́mọ arìnrìnmá ní àwọn àfá bàbá àtìlẹ́ àmì hápù ọlọ́dọ̀ mi fi àwọn ìdárí lọ bẹ́ẹ̀ ni tí mo sọ ìyá kí ni wọ́n sọ ìbá bàjẹ́ hápù mọ́ ju àbúrò bá jù lọ tó wà fún ṣe ní àlọ́ tí bá fún ṣe ní àbá ń ṣe wá sí lọ tí màmí àwọn dání lọ àwọn àfá ibẹ̀ ẹni wà ní ara ẹ̀ bí ẹ ṣe yẹ lẹ́yìn lórí bí wọ́n bá tó ń jó wọ́n dá bàbá bí ààrẹ lánàá má gbà wá àti àwọn àfa wa má kò ní wa gbára wa ọlá tẹnu rẹ jẹ tọ́nà ti bá wọn àfa wa kò sì dé gbọdọ̀ ẹlòmíì nígbà tó gbọdọ̀ ọ̀rọ̀ àwọn ẹni hapù náà ẹni àpẹẹlẹ ni wọn èyí táwọn sọ ní sí àwọn àfa wa òkè ni wọn àwọn òbí wa òkè ni wọn tó kéde díẹ̀ jù báyìí pàdé gbàgbẹ̀ ìtẹ́lẹ̀ òkè àwọn ẹgbẹ́ òkè mi òkè òkè ìgbà tí ọba sókè yóò gbẹ òkè náà yóò máa pàṣẹ tí ọba sókè sọ náà gbẹ òkè náà lọ́dẹ̀ yóò yóò máa pàṣẹ fine ẹni tó wá ní tún àbàkọ́ alẹ́kọ̀ọ́ àwọn àgbàlagbà ní ẹlẹ́nu rọrùn ìlọ́lá ìyá rẹ̀ fine ọmọ àfáàwà bàbá kọ́wà ọmọ tó kọ́wà ayé àpàlélà ni ṣùgbọ́n gbogbo tó máa fáàwà tó ọ̀kọ́ wọn tó ẹni àmẹ́lẹ́ òní ọlọ́dọ̀ wà ṣùgbọ́n má bèèrè àpẹẹlẹ́ yẹn ti wà ní ọjọ́ agbọ́lọ́dọ̀ bàbá rẹ̀ ṣùgbọ́n má bèèrè fún tó ní bàbá bèèrè fún ó sì yé ṣe káàkiri ọwọ́ ẹ̀jẹ̀ ó sì wọbẹ̀ nígbà máa fáwọn bá ní kí n bọ́ wa tó sọ́wọ́ rẹ̀ ọ̀rùn tí wọ́n sọ́wọ́ ti bọ́ lẹ̀ tí wọ́n sọ pé òjì fọkọ̀ lórí lórí sójà èyí tí mo kí ọ̀dọ̀ mi mo kí ọ̀dọ̀ náà alápẹ̀lú náà máa bá mi yóò máa pọ̀ níyó ṣùgbọ́n ìyẹn wọ́n bèèrè àpẹ̀lú ìgbẹ́lẹ̀ nígbà míì ó lè bọ́ bí ẹ ilé ìjẹun gbogbo ń bá wọ́n di tàbílù ìmùtàlì wọ́n fẹ́ fi ṣe wá mọ́lá fún kí ó ń rí àbí ìrọ̀rí èyí tọ́jẹ́ kí ó ń rí ṣùgbọ́n ọjọ́ kan látọ̀dọ̀ ọlọ́sùn hàn wọ̀ dáadáa ó lè kí àwọn afáwà gbogbo ọjọ́ ìgbọ́dọ̀ kí àwọn àbàdì kí wọn gbogbo àwọn tó ń kù lọ́jọ́ àìjẹ́ àríwọ̀ jọmọ́ àtàmùsọ́wọ́ wàsùnmíyún wàsàlàfíyún ẹ̀mọ́ dáàbì kan wí ẹ̀mọ́ bẹ́ẹ̀ wọn wí lẹ́yìn àtọ̀yún wàsùnmíyún wàsàlàfíyún ẹ̀ gbọ́dọ̀ sàdúrà pẹ̀lú ìkànnà àwọn afáwọn tó ti lọ́nà kí ẹ̀mọ́ wa tó kọ́nà wọn sáré tó kẹrẹ̀ àìgbọ́n náà ọ̀dà mi. ọ̀dọ́ ọ̀dà wọn jẹ́ ẹ̀rẹ́ ní sàlàfí ìrìnàkà tó wọn jẹ́ ọlọ́pàá nígbà tó ọmọ ìkànnì tó kẹ wọn ìjọba ti dá lójú ní ẹ̀mọ́ ẹ̀ ti ń tó tó bá lù ọ̀gbẹ́ tó lọ́sùn bá wà lórí ọ̀pọ̀ ti wà lóòkè ọlọ́run kẹ làárí àìgbọ́n náà wọ́n sàkóso abadan abadan àbáraga àwọn ẹ̀yàn múlẹ̀ wọn kò ọlọ́pàá Mẹ́rin tó láwọn ìjánà gbogbo mùsùlùmí pátá ọlọ́wọ́ bí ó fi pín láàmù ìgbẹ́lẹ́bí tí ó wọ́n jẹ náà. Gbogbo ìjọba tí sọ́rọ̀ sí kọfí àwọn àgbàrá tó lórí lọ́jọ́ tó bèèrè ọlọ́run ló fi ẹran àti bàbá ẹ̀ náà ṣùgbọ́n nǹkan bẹ̀rẹ̀ lọ́wọ́ àti kíkà yìí rẹ̀ èyí bá mọ̀ sọ̀rọ̀ ìfọ̀ náà ní wípé aláṣù hánà wà dáadáa pẹ̀lú lóṣù gbàdábọ̀dọ̀ sọ̀rọ̀ ní ìgbà rírẹ̀ jọ̀mọ́ àkámúlò ìsọ̀rọ̀ dámọ̀ ìsọ̀ tó sọ̀rọ̀ bàbá wa báyìí ọlọ́mọ sọ̀rọ̀ fún òkè wọn kájí sí àfihàn onígbòrò yẹn ọlọ́mọ bá mi kí wọn láàyè bá mi kí wọn àfáwà o mẹ́jọ sí ni wọ́n da oru lẹ́yìn náà àwọn tí aláṣù hánà wà dáadáa tó fi takókó dáadáa yìí lẹ́yìn àwọn àfáwà yìí ó tún kú àwọn àfáwà ní ẹgbẹ́ àwà yìí ìlú gbogbo wájọ́ torí mi ìjọba lógbò ọmọ tọ́pọ̀ sí láwọn ilẹ̀ tíwọ́ rẹ̀ sí lọ́gbọ́ wa ní ó lè pápá sọ́kọ̀rọ̀ sí ìlú ò ní pápá sí ìdílé ìtumọ̀ rẹ̀ lọ tẹ́yìn bá tí ó èyí ó tẹ Yorùbá kọ́ bá tẹ Yorùbá lẹ́yìn ní tí ó fi èyí wúlò bọ́ọ̀ bá tí ó tọ́ òkè yíbo ká tó yíbo bá ní

ọlọ́pàá pọ̀ ní o àti gbogbo àwọn àfa pátá tọ́jọ́ wípé láàyè ìdúró ní ilẹ̀ ayé ní òkùnkùn náà ti kẹ́kẹ́ àkọ́jọ wọ́n ọ̀la ọlọ́pàá pọ̀ wọ́n tó ah. báyìí ló kún dáadáa fún wọn àbáyé bí wọ́n máa ń kí wọn wọ́n lájọ kò sọ̀rọ̀ nígbà tí nǹkan tó bá bọ́ sọ́dọ̀ rẹ̀ ah. gbogbo àwọn táwọn wá bẹ́ẹ̀ tó láwùrẹ́ ní àṣẹrẹ́ ní àmì àtọ̀sára kọjọ́ wọ́n mú àwọn akúyọ̀nù ẹ̀ kọ́tún náà rẹ̀ àwọn tó gbogbo kalẹ̀ gbogbo نحصرها ونحصرها ونذكرها ونحصرها ọlọ́dún ọjà yìí mọ́ra wọn mọ́ra wọn láàrin láàrin rẹ̀ nígbà tí ó ń kàlù fún ọmọ àwọn òòrùn orí ìjókòó bá ìdí àti ọlọ́dún méjì àbáyé wa lókùn tó ń yọ́nà wọ́n dájọ́ kò sọ rẹ̀. bákan náà mo tún lọ́wọ́ tàbí àbábà níbi báyìí àtẹ̀tàjẹ́ ìyẹ̀ ìyà níbi báyìí. kọ́ ọ̀sọ̀dán mọ́sálásì àwọn ọ̀sán méjì ó di ààyè ẹ̀sìn pọtifúláyì ẹ̀sìn méjì ó di ààyè ẹ̀sìn bó ṣe kú yìí lọ́kàn sí kejì tó kú bí ọjà fẹ́ kú yìí méjì ó tí ọjà fẹ́ tú láṣà ó yàwó láàkó àwọn jẹ̀mọ́ra في بحر الكلام أو قبل أن أقول في هذا الموضوع مؤمنين على إطلاق المبادئ على الربوة ẹ̀tọ́ yẹn kò ṣáàbìjì káàkì alàlá ìwà àkọ́kọ́ náà wọ́n bá gbà ọlọ́dẹ̀lẹ́ ìjọba ní ìṣọ́ bí mọ́ bàlá ìṣọ́ ìbá àti ẹ̀rẹ̀ wà mílíọ̀ bí kò sọ́kẹ̀ẹ́ kò yá gbogbo ní bá sọ wípé ọ̀gá ní ẹnìkan tí ò sì lè rí mi padà tó bá lọ bí àfáàní ọlọ́wọ́ bì. torí tí wọ́n gbọ́ sọ́dọ̀ ọ̀gbọ́n yó àwọn èèyàn èsì kalẹ̀ fún sáàtù mi. ìsáàtù mi tó lè sọ àwọn òsì máa ń túbọ̀ bẹ́ẹ̀ sọ ìdí tí mi ọsọ bẹ́ẹ̀ yóò ti jáde lọ wá sí ra obìnrin ẹlẹ́ẹ̀kejì jẹ̀mọ́ ẹ̀gbẹ́ àyẹ̀rọ ọ̀rùn kì í ṣe pé àrùn àrùn wọ̀n mọ́ọ̀nù ọdún àgbèjì tó tún tàbí ẹjọ́ ẹgbẹ́ ọlọ́run tó yọ́mọ̀ àṣọ ìbìlì ìṣòro ọ̀gbà وعقب عن السجود لآدم من وصمة له من كان شيطانا أجابت الله لبكالك وآدم bọ́lá ní kó gbà ìgbó ẹ̀sùn wọn ló lu òsì jọ́nà lọ́dọ̀ ẹ̀sùn olò ẹ̀sùn olò ẹ̀sùn tó ló yẹ ọgbẹ̀ pẹ̀lú àti àti ọlọ́lápì tí ẹ̀yìn ọ̀bà tí a ti ìdọ̀lẹ́ ẹ̀yọ́ tí wọ̀ ní òkú òkú kọ̀wọ̀ wá wá bí ọjọ́ ìrìnà wá bí tààlọ́rọ̀ ọ̀rẹ́ ìdìbò bẹ̀rẹ̀ àmọ́ fún ọwá bí ìkó ọ̀sọ̀tọ̀ àhàbìlà lọ́wọ́ facebook ọkàn ló yẹ ẹ̀sùn tí ìsìláàmù là ń ṣe ìṣú wọ́n bọ̀ nínú sàárẹ̀ tí ó ọ̀pọ̀ lọ́pọ̀ wọn wọ́n ọdún tẹ̀lẹ̀ láti mú ọbí ẹ̀gẹ̀gẹ̀ ní tí wọ́n bọ̀ bẹ̀rẹ̀ àdánù àbíyà mọ̀rọ̀ kù kà wọ́n bọ̀ wọn ní gbọ́dọ̀ jẹ́ lọ́dún mélòó wọn ní bá tún àdánù fún Tí ó bá bá wá ní lápájá pọ́lù ìjìnà, tàbàdọ̀ pọ́lù ọ̀gbọ́n, ẹlẹ́ ìjàlẹ̀ ìpínlẹ̀ ìlú ìjẹ́ ìgbókàlùkúnnù, ó sì ní ọ̀tẹ́ ilẹ̀ ìpínlẹ̀. Ọ̀tá àkọ̀kọ́ bí ọjọ́ ìyàkójútó, tọ́jẹ́ tó lórí òsì mẹ́jọ́ mẹ́rin lọ́rùn ààbùjútó orí ẹ̀rẹ́ àwọn ìyàsọ̀ ìfẹ́ ẹlú tọ́jọ́ wípé ọwọ́ àánú tọ́lọ bí i máa tó mímọ̀ àánú tí lọ́wọ́ kúmọ̀ ọkọ̀ ọ̀rọ̀ ìtàbùrẹ̀ dábọ̀dà ìlà àwọn àwà máa dọ́lá ọlọ́wọ́ àlàyé wà fọ́tọ̀ àgbà fọ́tọ̀ ìrìnkọ́rin wọ́n jẹ́ àlàlà fọ́tọ̀ ìrìnkìṣáwà ẹ̀sìn wa ẹ̀sìn tó pí ọ̀rọ̀ ẹ̀sìn wa ẹ̀sìn tí ó ṣe é kí ẹ̀rin ẹ̀sìn wa ẹ̀sọ́ tó kọjú gbẹ́jọ́ kò tí òfin sọ́rọ̀ kí wá ló dé tẹ́ẹ̀kọ́ àpò àpáà ní pé ìṣá ẹ̀dá sọ́ra wọn lẹ́yìn lọ bá mọ̀ nígbà fẹ́ẹ̀kì àwọn olùgbọ́ mọ́tẹ̀lẹ́sẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn àmọ́ ní máa fi ìwọ̀n kó jẹ́ àmà ọ̀bí Àbábí bọ̀bí kúrùkù dára bọ̀bí ìlú sáìlú ni wọ́n yẹ ń kẹṣẹ́ búríkì lọ́rùn. يساعدني وينكشف لي جدار يساعدني وينكشف لي جدار يساعدني وينكشف لي جدار وحسبي أن أمر على صراطي وحسبي أن أمر على صراطي كحبي سوف أسفل ملغا

Rọ́lọ́kì gbogbo ìdáàbàrà tí nínú bí ọmọ àkọ́ra pé, torí pé a máa ní gbogbo bá mọ̀ pé gbọ́gbọ́gbù mi ní yọ́kẹ̀ sí ń lọ́kẹ̀. Máa ń sọ pé ìdáàbàrà tí tí kò lọ́nà wọ́n wà ní gbogbo ti dúró ní ìfòwúwájú ọba àtẹ̀sọ̀tò ọba ìmà ọba tó jẹ́ pínlẹ̀ ìgbàlejò àmà wọ́n tó wà ní sáàpọ̀ ẹ̀yọ̀kan báyìí lẹ́gbẹ̀ẹ́ lórí òfin gbogbo wa pátá níwájú ọlọ́run ọlọ́run ti kà wọ́n lọ́run kò sẹ́kù kí lẹ̀ ìwà ní sọ́kù ká wà lórí ìdún àláwọ̀ níta kan lórí ìdún. Kò sí lẹ́yìn lọ́ta lọ. Nùtọ́ ìlú ìwé ìgbà ìjọbi ọlọ́wọ́ sí ìlú ìjọba. Sọ̀rọ̀ tó bá ìjọba bá tún wọ́n tó dà wọ́n kọ̀kọ́ lọ́nà pílẹ̀ tí mo ṣe fún mi. Ẹ

Káàkiri sẹ́yìnbì àti bàrúrú dàbà. Gbogbo ẹ̀sìn rẹ̀ tó ìjà ní ìjàmbá ìjọba ìdí pọ̀lú ìsàlẹ̀ rẹ̀ jìrì inú náà. Mẹ́jẹ̀ bá ti tàbí èèyàn ọkọ̀ ọmọ náà. Jùmọ́ àmọ́bí àdígbà ìṣẹ̀lẹ̀ òkèlè tí a fi sọ̀rọ̀ nípa mọ̀ ágágà wà ọ̀tọ̀tọ̀ tí ó tẹ̀lé ọ̀tọ̀rọ̀ ìdíkìtì Kí wọ́n ni mọ̀ ojú wa? Orí àìmàkú náà. صلبيا على الجادة والأقل ó dùn mí kí n jẹ́ tí ó bí ó sí àwọn subhanahu wa ta'ala kí n jẹ́ sàlàbí yẹn sùnmí yẹn àfẹ́rí yẹn wọ́láàkì wọ́láàkì kí ni máa ń dùn mí ẹ̀sìn ọ̀lẹ́ orí èmi náà lọ́rin orí wa àkúnyà sàlàbí yẹn àjàgbà nǹkan lóògùn mi mo fi ń pàdé àwọn sùkánù wà tààlà wà wà rọ́ọ̀bìn àmì lẹ́yìn tí wọ́n yọ̀ ló sí mi. Tàbí máma nà kẹ́límà sálàpà. Kí ìtumọ̀ àtàlùkù? Kí ìtumọ̀ àtàlùkù? Kí ìtumọ̀ sùláàkù? kí ìtumọ̀ àtàlàbíyà kí ló ilẹ̀ gbọ́nàmì sọ́nà ń sọ sọ́nà bá ń sọ́lá bákan náà gbọ́nàmì tí gbọ́nà kẹni tàbí ọmọ fi ń dìí sí àásọ tẹ́sì kẹni ọmọ fi ń dìí sí ni àásọ abáwọn èèyàn pẹ́sẹ̀ kan àásọ abáwọn ipò àwọn èèyàn kan àásọ nígbà kẹni ẹ ti wáyé tí ò sí wáyé wọn mọ́ tí ẹ ti tilẹ̀kùn ẹ̀ padà àásọ sọ́kùnrin sí àásọ tí ẹ bá ní sára pẹ̀lú wọn ìmáàmù mọ́tò wà kọ́dọ̀ nítorí ti lọ kí nǹkan lọ. sọ̀rọ̀ mọ́tò sọ̀rọ̀ ń tẹ́ sọ̀rọ̀ bú lọ ní mọ́tò wọn kọ́dọ̀ ó ti lọ. fine. tí ẹ bá wá ní àbúkáyàkù kúlù nàìjọ àkọọ́lẹ̀ nínú ìrẹ̀wà ẹ̀ ń bá ti wá dájú èèyàn sálàkù lọ. ṣùgbọ́n sálàkù yìí dáhùn àyíká ẹlẹ́kẹ̀ ẹ̀kọ́ ní sáàmìkù jẹ́kù ní sára wọn fẹ́ gẹ́gẹ́ mọ̀ sáàmìkù jẹ́kù tí wọ́n ní sùnláàkù sùnláàkù ló kọ́rọ́ ní mùtàkọ̀ dìbò wà àwà inú àwọn tí ó lọ sí àjù wọn nínú ẹ̀rọ wọn wọ ní ẹ̀sọ́ wípé èèyàn lè sọ wípé ọ̀dìmọ́rọ̀ sálàfì wọ̀hún àlàfọ́ yìí وتعلمت منهم كثيرا قلت من من يسوع وما يقبع بين سلفيا بابا بابا يوم جكلكم اه والله اوصاني سلفي بعد وصل غير قومي بيو غرامي بعد ما نخ انا خبر بقول بعد ما نخ انا خبر بقول مما يقولني ṣùgbọ́n ní ẹ̀sìn wa nígbà ètò tá a wá rí ṣé àdúgbò fúlàmù náà ń lò ẹni tó bá wá dùn ní pé ìtẹ́kẹ̀ẹ́ mọ́nà tí mo bá ń ẹ bá bá dùn sí dandan ọjọ́ ẹ̀kọ́ ni o ẹni tó kù jẹ́ káàbò ni o gbogbo ìgbàlọ́ wa ọjọ́ bá ti wáyé. Sírí ọ̀nà sáájú kò ọwọ́ sáájú wa nínú èdè lọ́wọ́ kí lè rí wa àwọn ọ̀rọ̀ bí àwọn ọ̀rọ̀ Abu Sa'id ìyàwó sọ̀hábà sábà ló pè jù ó náà ní kúlíyà rẹ̀ olóbìnrin tó yé wà gáàdì akọ̀ǹdọ̀ sọ̀rọ̀ sílẹ̀ ní ọ̀rọ̀ wa ó wà tàbí náà rọ́bì jọ fún pọ̀ ní rọ́bì aláwọ̀ dáadáa ní ọ̀rọ̀ ó tó kún mọ̀jọ̀ lónìí rọ́bì lè ọ̀rọ̀ ní sákèjì nígbà tó kú jáàmù rọ̀sọ̀rọ̀ àbí ìwà sí ìwọ̀n orí tí wọ́n ti dáṣọ kò lórí ó sọ lọ́wọ́ àti àṣọ lórí pàtàkì ọ̀rọ̀ sínú wa kọ̀ọ̀kálà àbí wa ní ọ̀dá àbí wa kí sí orí. Àwọn ìmọ̀ràn wọn mú yàrá rẹ̀ ó ń pé àní àlákàlẹ̀ àbàtà rẹ̀ làkọ̀dù kọ̀rọ̀ tàbí ha wà láti tẹ̀sẹ̀ ní àṣẹ. Ah, òkú orí ó ti jáde láyé èyí tó lè mú ìyẹn mú ọ̀sẹ̀ bí méjì mẹ́ta wájú ọlọ́run tó wá sí ìṣòro bóòlù sí lẹ́yìn àtìbáyà rẹ̀. Rọ́bì Allah ta'ala كل شيء له قدر يتبقى شيء فقط يوم انتهى هنيئا لك يا بعدي هنيئا لك الجنة إلى الله من الله قولي له أسجد مع الجنة فلما يزفران يبقى تقربي أنا كده أقول لهم كي كيلو مين تلوك أقول لهم أقول لهم كده مع الجنة توبين كده يا جماعة كل هي كل شباب قولي يا رسول الله إنه فارسك وأنت وحيدك فارسك أنت قلت أنا كيامو أولي كما قلت pé ìjẹ́ bàbá mẹ́bí ló dà wọ́n ní kọ́kọ́ ìjẹ́ bàbá nù ọba àwọn ní kọ́kọ́ níṣẹ́ ní ìjẹ́ rẹ̀ nù wọ́n sọ ibù tí ọ̀rọ̀ sí ogun kò ó fi ó lẹ̀ lọ́rọ̀ akẹ́kọ̀ọ́ àwọn ọkùnrin ọkọ̀ sọ́ọ̀tù yọ ọkọ̀ sáké nínú náà ló fi ń sọ fún sọ́wọ́n jẹ́ mẹ́rin nínú ìlú ọ̀sẹ̀ mẹ́wọ́ nínú ìlú ọ̀sẹ̀ olùwọ́ ilẹ̀ ikọ̀ ìdí àbọ̀lọ̀ orí gan ànẹ́bí kí ń tí ọ̀rọ̀ mi ní èyí tó lè fi mí ẹ̀kọ́ fún ìlú bíi ṣe bí ìmọ̀ náà wọ́n máa nílò ìlú mẹ́sì rẹ̀ ìlú wọn bá wá ní. sáwọn ilé rẹ̀ di wọ́n wá tó ń bẹ̀rẹ̀ sí ẹ̀rẹ́ tó bàlá wáyé ẹgbẹ́ òun bẹ̀rẹ̀ yóò dé. dùkúlẹ̀ kẹfà kún tàbíyà ẹjọ́ ìjọ lọ náà nù. tí a ti rò ní dípò mẹ́ lọ́dún dípò mẹ́ iṣẹ́ ti wọlé bọ̀. ó ń lọ náà nù. ìdí wọn gbogbo wa ti sọ jọ. náà sábà wíyá ni wọn jẹ́ jẹ́ ìsìlámù ìgbógbó lé ẹbí rẹ̀ kò sí ìsìnkú lọ́wọ́ ìsìlámù ìṣe wọn lóko. Nàám àwọn bọ̀ láì dára yẹn lọ. Ní wọ́n ti nìyẹn. Nígbà tí wọ́n tó dán wọ́n ti sí bàbí. Wọ́n wá àwọn ẹ̀rọ mọ̀lẹ́kùnà bí bàbí mílíọ̀nù mọ̀hàjì lẹ́yìn tàbí àwọn wáyé mọ̀lẹ́kùnà bẹ́ẹ̀ bàbí kọ́tà àwọn ìlú àpá kàbọ̀ àbúfáìlì ìkọjọ́ lọ́wọ́ ti bá kí o bá kí ìsìrè ákìlù bá kí náà ọjà ní ìbò kan ní tó náà lónìí kan àti lọ́wọ́ bá kí ìlàbẹ́ sọ láìláìlọ́wọ́ ẹgbà mi ẹ̀ka tó máa gbẹ́gbà pé ìdánwò mọ̀ láti lẹ́kọ̀ọ́. Ọ́fíìsà ìyàwó ọmọ àtúnṣe àtúnlá zẹ́yìnà tó kọ́ kàkúdà. àwọn ìṣọ́lọ̀ náà àtúnlá nígbà tí wọ́n ń fìyà ó ń sọ́lọ́ ní ẹgbẹ́ àlejòbí àlejòbí zẹ́yìnà àlejòbí bí sálàfínà àbúkọ́yìn. nínú wáyà ní àlejòbí بسبب الصالح الخير وصبر الملعون ẹ̀bá mi fi sí ẹ̀gbẹ́ sálámù wa ẹni tó ti fi kú bàbá wa kí n so Usman ibn Madun. ìyẹn bẹ́ẹ̀ àwọn ọmọ kí ló wá mú pẹ̀lú àbúsálà nínú ẹ̀sìn wa àtàn òbí àbára sọ̀rọ̀ mẹ́rin wọn kò sára mẹ́rin wọn kò àsára àwọn olùdásóòrè àsára àsára olóòtú alimọ̀tàkọ̀ jìmúrò. من هذه الأمة وهم جماعة شملت القرون المفضلة أن yìí àwọn tí wọ́n mọ̀ sáájú wa tó jẹ́ pé olórí gbogbo wa pátá ní ànábì sàlàfíà dáhùn yìí jàmáàtù àwọn sọ̀hábà lè pè bẹ́ márùn-ún òní tọ́lù yẹn tàbàtàkì wọn ọjọ́ pẹ́ kàmá kọsámà alìmọ̀hájúlò màhájọ́ àkùránì jẹ́kẹ́lù yẹn jẹ́rẹ́sẹ̀ yẹn àkọ́kọ́ náà bóò la fi mú àsìkò wa kí la fi mọ̀ wa kí la fi jó èyí tá jó yìí òun náà ní àdìmọ̀ ìsọ̀kànlá ó sọ lọ́nà ní ọdún mẹ́rin ọ̀rin tí ó bá wà tó tààjù àwọn tààjọ lùgbà ilẹ̀ tààjọ ní sẹ́ńtúrì súnmà lẹ́yìn mẹ́yẹ̀ lóra wọn lẹ́yìn náà àwọn tí wọ́n tẹ̀lé wọn súnmà lẹ́yìn mẹ́yẹ̀ lóra wọn lẹ́yìn náà àwọn tí wọ́n tẹ̀lé wọn àbí wàá súnmà yẹ́sù yẹ́sù nìkí lẹ́yìn náà ìrọ̀rùn àgbà ló فيشهد الرجل ولا يستشهد لماذا فيشهدون ولا يستشهدون ويحلفون ولا يستحلفون lọ́bìnrin rẹ̀ irọ́ kàlẹ́ gbogbo àwọn èèyàn ọ̀rọ̀ ìlú ẹgbẹ́ ìyá ìpè lórí kọ́dà ẹni bí ọmọ fi owó ra tí ó rọra gbé ọdún àkọ́kọ́ ẹ̀ẹ́kẹ́bì ẹ̀ẹ́kẹta kí láti lọ bá wọn àwọn apákan fọ́ọ̀tì yìí àtìyàn mọ́ níbi rẹ̀ apákan ní lá títí yìí apá orí iye àtìní apá ọjọ́ iye àtìní tí a wá lẹ́yìn láti ọ̀dọ̀ sọ́ọ́dún ògùn wà táwọn òun táyì náà fẹ́ táyì ní ọ̀tún náà àwọn àsìkò táwọn fẹ́ lọ́wọ́ náà sàkúnlá òṣùṣùlá àwọn amẹ́rin ẹ̀yìn àkọ́kọ́ tó àmì ìṣàdúrà tàbí ẹ̀dùn bùtù àlùzẹ̀rí rọ́bì ọlọ́run dára ọlọ́run jẹ́ olùmọ̀ wípé òòlù kọ́rùn kan tó tó gbó láyé wọ́n tẹ̀lú gbọ́dọ̀ ṣùgbọ́n ìlà tẹ̀lú gbọ́dọ̀ kọ́rùn náà ààrẹ bá ti ọrùn ìdẹ̀sí ọrùn tó gbogbo tó kí ilẹ̀ lọ́kàbalẹ̀ ọlọ́run jẹ́ olùmọ̀ wípé òòlù kọ́rùn kan fàáṣà ní àtàkánà wà wúwà áàtùmọ̀ mẹ́tàlẹ̀ nínú sọ́hábà ní ìṣà abẹ́kùnrin kú sí yìí ó sì fi ọmọ ọ̀ndẹ́ gíà ó sì lò kú pẹ̀lú àwọn ní ṣáàmù lọ́jọ́ kan ní

náà lè nẹ́sìn máa kú sá gbogbo ẹ̀dí tá a jọ ń ní ìlú gbogbo ẹ̀dí tá a jọ ń ní sí gbogbo ẹ̀dí tí ń nínú mi tó ló sì sọ gbọ́gbọ́ kò ní dé bí ọgọ́rùn ọdún sì sì kú òní sí máa sí àwọn táyà sì dojú kọ ni àti ìgbẹ́ tó kúlà yé ìbọn ní ìlà àbùsí wa lọ́wọ́ àwọn àpákẹ́kẹ́ sọ wípé ọdún ṣùgbọ́n kí ìyọ̀mọ́ ti akóbi ní fún òní yáyìn sáré pé ọdún ìrìn àjò ọdún olóòlà ìgbà lẹ́wọ̀n ní ìwọ́ lẹ́yìn tí ó bu wa tó kó kọ́ bàtà jẹ wa òní káàkà ń fain. àwa yìí lọ ẹni tí ó tún lò lẹ́yìn ìgbà yẹn jù ó lẹ́ tó lo eighty eight years. Kọ̀sẹ̀tọ́ fákọ̀ ọgbọ́n àjẹ́kún táwọn ọgbọ́n ọdún ni. Tókùbà òòrùn yàtọ̀ sí kọ́rùnù éèkì yíà ilé tọ́pẹ̀tẹ̀ mọ́lẹ̀ bí tiẹ̀ tí àjẹ́bì Musa ń sọ nígbà kọ̀ọ̀kan lórí ìdí lọ́dọ̀ ọdún wípé ọjà yóò rìn àjò yìí ah, ah, ah. إما حتى أبلغ مجمع البحرين أو أمضي ركبا إذا كنت omi àti ìyọ́pá ìdí tó lọ́wọ́ sí jẹ́tọ̀ lọ́dọ̀ rẹ̀ èèyàn yẹ padà ní. fine àwọn ọmọkọ́lọ́wọ́ àkọ́kọ́ ọmọ ìlàkùnrin àwọn sọ̀hábà wa جريمة الجنون وأتباع التابعين أو تابع التابعين التنسيق التابعين àwọn tó lè rí àjẹ́kọ̀ọ́ wàtábàrù tàbírí àtẹ́tùkọ̀tàbàrù àtẹ́tùkọ̀tàbàrù àtẹ́tùkọ̀tàbàrù àwọn eléyìn àtẹ́tùkọ̀tàbàrù àwọn eléyìn wọn wá jẹ́ ìpele márùn-ún ó ní gbogbo kọ́rùn-ún mẹ́tẹ̀ẹ̀ta lọ parí àwọn àṣọ́dá wọ́n sọ̀rọ̀ lẹ́yìn ìgbàtọ́ta ṣe yí kírọ́ fẹ́lẹ̀ tàbátọ̀ bá wọn wọ́n lè yàtọ̀ àkọ́kọ́ wọ́n lè yàtọ̀ èkejì wọ́n lè yàtọ̀ ẹ̀kẹta wọ́n ṣe ọjọ́ ti sọ fún wa wípé nǹkan ò lè rí bí ti tẹ́lẹ̀ mọ̀ ká fọkù sọwọ́ lọ́rí ìdàgbà àwọn apá àgbẹ̀wò wípé kò nàmọ̀ ẹ̀kẹ́ rẹ̀ zàmọ́ náà akọ́rọ̀ ìlà alẹ́bí ìlú wà káàní akọ́rọ̀ ìlà sọ́wà gbogbo ọ̀pọ̀ àkàtúkò bá àkọ́rọ̀ ìwò ìbí bá tẹ̀lé súnmọ́tì pọ̀ nẹ́bí bẹ́ẹ̀ ni ó ti pírọ̀jẹ̀tì tó bí bá tẹ̀lé súnmọ́tì bẹ́ẹ̀ ni ó ti máa tó wẹ́rẹ́wẹ́rẹ́ jùmọ́ tààrí rúgbẹ́rù ẹ̀ta àbọ́kà ìlú lọ́dọ̀ nínú àwọn sọ̀hàbíyà tó gbọ́ ẹni ó mọ̀ kẹ́lẹ́ ọmọ obìnrin wa sọ̀kún ẹkún ìpọ̀. Abákìrì àti ọmọ àwọn wa gbé lè ṣe nínú pọ̀ ilé. Wọ́n wá nígbà láti orí di ẹkún tó ṣe tó kọ̀ láti àyè lọ. Bí ṣe ń bọ̀ ní ju àwa náà. Ha! Kí ló wá ṣe kó báyìí? Sọ àgbà fẹ́ bá ti wáyé òkùnrin. À olùgbà òrìta fún ìsìlámù ẹ̀dọ́ sí ìgbẹ́ ní ìpàlẹ́ òní pé خطوة الوحي أن يكون كيف ممكن الإعدام تقول يا نبي كسنا Ìgbésẹ́ ọjọ́gbọ́ arọwà lórí ohun, ààrẹ̀mọ́rẹ̀ fọ́nà sí àtàrà, èyí náà jẹun, fàáyí kí àjájú ìrìnà sí ìbùkà. Lẹ̀mọ́ ìjọba rẹ̀, àà èyí tó rò tó rí ní ọ̀sán lábẹ̀rẹ̀ sí ìjọba. Rọ́bí àgbọ́rù dáadáa ṣe ohun ajímọ̀ àwọn arúgbé àwọn sálápù wa òun ni àwọn sọ̀hábà ó ní àwọn àtàbìrún ó ní àwọn dábùtàbìrín àríyàbá kí wọ́n wá sáàpù ọ̀rọ̀ wọn ìrọ̀hàn sáàpù ọ̀rọ̀ aláàmùhá sọ wípé wà sáàdì kúrò nílẹ̀ والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه ذكر أنا صلى الله عليه وسلم قول على الناس وتصور القول وأثنى عليهم كثيرا أثنى مليون لا تصدوا أصحابي يصدوا أصحابي nítorí pé ibi dáadáa tó píọ̀sì òṣìṣẹ́ báyìí. ṣé kí pápákọ̀ mẹ́tẹ́ ẹ̀ka ìbá wá lọ pé kò ní sí dáadáa mọ́ dáadáa ó wà kò ní ẹ̀ńtọ́ rẹ̀. Òòrùn púpọ̀lọ́wọ́ fún àwọn tí ó wà lẹ́yìn àwọn eléyìn, òòrùn náà ní pé wọ́n máa wá jẹ́ ìdíjú òpin ọ̀sẹ̀. Ntí ọkàn wọn, ìlú ọ̀gbìn wà lẹ́yìn wọn. Ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀, tó ti bẹ́ẹ̀, tó ti bẹ́ẹ̀. àwọn náà fàná wà fún wọn ọkàn kéré ni kí náà lè fàná wọn náà láàtà dáàlù tọ ìfàtàn nínú ọgbàgbé gbọ́ọ̀dìrí iná alhaq láàyè bọ́ọ̀rùn man khalafahum nígbà wà gbọ́dọ̀ tàbí bẹ̀yẹ hátà yà sí àlọ́hù bí amrihi nínú wáyà ni hátà yuqatila áàtù hàbí umma dajjal nínú wáyà ni hátà takuma sáà kùtùmọ̀ mẹ́ta mẹ́lọ. àwọn pẹ́ẹ́sì kọ́ọ̀tù wọn á sọ ìjáde nínú ọmọ mi nígbà tó wọ́n ń túmọ̀ rẹ̀ ìmọ̀pọ̀ ahmed onímọ̀ táwọn kan wípé àwọn tó ń fa tí wọ́n bàjẹ́ ahmed àbí táwọn ìgbà tó jẹ́ fine àti wá rí ojúbù wípé àwọn sálàfù wa ní àwọn sọ̀hábà àtàwọn tó tún gbayè tí wọ́n tó lọ́nà sọ̀hábà yìí àti ẹgbẹ́gbẹ́ lọ́dọ̀ àwọn olóòmù nítorí ìkìlẹ̀ ti wá ilẹ̀. Àmìsọ̀ wọ́n máa sọ̀rọ̀ ẹgbẹ́ ìfẹ́ àbọ̀dì ìyàwó tàbí àfihàn àwọn àtàbìrí náà ìfìrẹ́pọ̀. Wọ́n tí wọ́n ti lọ sọ̀rọ̀ alàsìnàtẹ́yìn وسبعين فرقة وستفترق أمتي على ثلاث وسبعين فرقة نريد بذلك الوقت الوالد المسلمين نشرة الجدود ثم يتفرق بعض في تفكير كلها في النار إلا واحدة كده رمالي يا رسول الله من الجماعة أوتي بابا جبرتي أنا كنت نصري في يوم الجنة أنا واحد يوم الجنة أنا هي الجماعة كما الجماعة جماعة الصحابة وعلى رأسهم الرسول والتابعون وأتباعهم أتبوا وهو أنا وجدته nínú ẹ̀kọ́ ìfàtẹ̀ tó sọ nígbẹ̀yìn ìgbà pẹ̀lú bọ́ọ̀nà àti wọ́n wà nínú ọmọkọ́mọ kiri kiri ṣùgbọ́n nínú òwò àwọn àwọn tí àlẹ́bì ní wọ́n là àwọn bọ̀. wọ́n là tí wọ́n sọ yìí náà fún gbogbo seventy three yòó seventy two yòókù sọ̀mọ̀ ẹ̀nà ni wọ́n wọ́n yìí sọ̀mọ̀ ẹ̀nà pátápátá làákìnnà àti táwọn òkú kálí wà yìí.

ọ̀rẹ́ sì dà ṣùgbọ́n pé ọ̀rẹ́ bí ọ̀ ló bí ọ̀ ṣùgbọ́n kò sí náà láti náà ló dá sí irun mú sí ìmọ̀ bìkẹ́bì ìrántí láti náà ló dá irun mú sí ìmọ̀ bìkẹ́bì ìrántí fàlọ́ òṣùwọ̀n àkùnrin wà tó kúkúrọ́ yìí. فالله نور أبوي وذو غفراني فالله ذو أبوي وذو غفراني فالله ذو أبوي وذو غفراني Ẹgbọ́n wá dúró ní Fàtíkì àtàwọn sọ̀rọ̀. بكبيرة الله سوء أقوم وسوء غفران فالله سوء أقوم وسوء غفران أعطاهم رحمن نريد أن نصدق الرجال إمام ابن القيم قل متقدم سابق قلت الإمام فضل جمع إمام ابن القيم نعم نعم على الثلاث ìbábùn kọjí orí ìmáàmù bàbá ní orí ìjíṣẹ́ 236 tẹ́bẹ̀ ni àwọn fún kí ni gbogbo bàbá ní Àpá àwọn ni ní mẹ̀tẹ̀kẹ́mẹ̀ láti mẹ́rànlọ́dá fún ìdára tó kàá fèrò ó sí lè bá ìjọ bí ìrọ̀ ìpín àwọn ń fi àkídà àwọn dáa ìlọ́rọ̀ àwọn sọ́lá tó ọba ti rí ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba sọ́lá kó jáde orúgbọ́ àwọn òwò pé ẹni tí bá ń fi ẹ̀ṣẹ̀ lákà nínú àwọn ẹ̀ṣẹ̀ tí a sì rí máa ń rìn pé fún ìsàlẹ̀ ọkàn rẹ̀ àwọn òkun kó nù ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn gbogbo àwọn òlè kàfáwọn ẹ̀ṣẹ̀ agbóhùn tí wọ́n dára sí ẹbí ìrẹ́jìnà tí a tó fún ọmọdé láti tí a tó fún ọmọdé láti tí a tó fún ọmọdé àwọn èèyàn tẹnu tí a tó mọ̀ sí nítorí wípé fúnra lọ́sùn táwọn wà láàlá lórí kí àtẹ́bí ọmọ ọ̀sọ̀kan nínú àbíbí náà ní bọ́ọ̀sì sọ́ọ̀sì wípé mẹ́rin yóò ṣàlù aláìlá ìlọ́wà wà á ní muhammed wà ní ìta wà كلمته àtọ́kọ̀. Ibi tí wọ́n lọ bí gbọmọ, àti wá ní gbọ́, ṣàlàtí ìyà táà ń sọ́nù, táàlà ní ìrù wọn ànàbì. Jọmá ápù tí wọ́n sọ ọkùn àtútọ́ ti gbọ́, ọ̀nà ní ìgbàmọ́ Wọ̀wà nílò ọlọ́run Mùsùlùmí, rọ́bí Allah ọ̀tọ́ ọ̀rọ̀ قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحل دم امرئ مسلم يشهد ان لا اله الا الله ان رسول الله اذا في ثلاث gbogbo ìgbà pọ̀ sí ọlọ́wọ́ bá ibi abẹ́bí òṣìṣẹ́ ọlọ́wọ́ bá ní ẹ gbọ́dọ̀ tàbí ẹ̀rẹ̀ ní owó wọlé àti tó bá fi ìkẹ́kẹ́ ló lẹ́yìn ìta àtẹ́yìnbó àìjáde ẹ tó ti lóde ilé ọlọ́ dìgbìnà yálà èèyàn mẹ́rin jẹ́ ìlú òyìnbó àbọ̀wá tó wọ́n fúnra rẹ̀ ẹ̀lẹ́kọ̀ọ́ wà ní ọ̀ṣun ìlú náà kí wọ́n lọ pa mùsùlùmí àmì lẹ́nu ẹ̀kọ́ náà ẹlẹ́kẹ̀ẹ́ta wọn lọ́nà náà fẹ́ẹ́ kù sí ìlú àti ìyàpọ̀ bẹ̀ sí ẹ̀lẹ́ àlùfáàrí kù sí jàmá àtọ́mọ̀ jàmá àlẹ́ àwọn afẹ́ wò pé àlùfáàrí kù sí jàmá kí ní àdébí àti kápá ẹni tí ó fi ẹ̀sìn ẹ̀lẹ́ àtàrí kù sí ìlú ọ́fẹ́sì ẹ̀lẹ́ àlùfáà wà ní àbájẹ̀mú káàkiri àwọn akọ́sọ́nù àti ẹ̀rọ. àbúrò kọ́lé àmì òkú òmìnirí ju omi ọ̀rọ̀ tó ìtẹ̀lé ìsìnkú ìdádúgbò yìí àmì òní ìfẹ́ jẹ́ àpá ọ̀nà àdúgbò àtẹ̀lẹ́jà rẹ̀ bílò kò tó ti fọ́ ẹ̀rẹ̀ bílò lọ. àbúrò kọ́lé àmì òkú ti bà àmì òkú kí kí kí o tó sọ pé ojú ọlọ́run náà ti fẹ́ lọ àti ìtàjẹ́ ti mọ̀ tí a ti dáhùn sọ wípé àtàkù ìdí ìlú nínú, tí kò sí kú wọn kápá. Wọ́n lè lọ bùn ní ilé ìgbèrèjì náà wà nípa o. Tí ẹ̀dẹ̀ tàbúrù kọjá àti tí ẹ̀dẹ̀ dára yóò. Ẹ̀sọ́ kó lè rí.

àtàrí kùlìdí ní ẹ́pọ̀lù tàbọ́mọ̀ tọ́lọ ọjọ́ ìgbòrán gbogbo àwọn ẹlẹ́lẹ́gbẹ́ ìgbogbo tẹ́kì káàkùn tí ó fi wọ́n rán ni mo fẹ́ wọ́n rán àti lọ́gbà ní pé àkọ́jọ́ ẹ̀yẹ wọ́n ní àlẹ́bí pé jàmáà jàmáà àti mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ ọmọ sọ bẹ́ẹ̀ ìṣàmù sọ bẹ́ẹ̀ èyí sọ bẹ́ẹ̀ èyí sọ bẹ́ẹ̀ ẹni bá ti lè sọ bọ́ọ̀lù òkú dára ọ̀rọ̀ kọjá ní pé ìní jẹun àti bí ẹ̀ṣẹ̀ kọ̀wá pàdé sí ìrìnàjò tí ìní bá yẹ̀ dá àti bí ẹ̀ṣẹ̀ kọ̀wá pàdé sí ìrìnàjò bá yẹ̀ dá tí ìní bá ẹni tó kọ́kọ́ náà tí ó kọ́kọ́ náà yọ̀bì ti pé fún wọn mú ti dáná wọn àmàrí mọ́ ó bí wọn ti ní áfíríkà ń bẹ nù wọn áfíríkà ìjírí sísà bàbá àyẹ̀dì bísà tòtòtòlì tí wọ́n tó fẹ́ àbúlá ìsinmi àbùtòtòlì wọ́n tó fẹ́ áfíríkà bí tù àbùtòtòlì ní tó sọ jáde lẹ́nu ló bí á lóòótọ́ ṣé sáyà fílẹ̀ ní pé ìlẹ̀ yìí náà ṣe áfíríkà wá gbé pààrà tí mo lè fi ìgbàgbọ́ àìrẹ́yà tí ó dáa bí kùnú ìsáwájú àìrẹ́yà tí ó dáa bí kùnú ìsáwájú ni àìrẹ́yà tí ó dáa أَلَّا يَجُودَ بِالدُّمُوعِ السَّوَاجِمِ عينا يتوبا بالدموع السواجل على المرتضى كالفجر من آل هاشم على المرتضى كالفجر من آل هاشم على المرتضى كالفجر من آل هاشم على المرتقى تعرف بلدن آل هاشمي على المرتقى للبر والعدل والتقى على المرتقى للبر والعدل والتقى وللدين والدنيا سليم المعالم والدين والدنيا بين المعادن والدين والدنيا بين المعادن والدين والدنيا بين المعادن ألف صادق من مؤمن الصادق الميمون فيه والنهى على الصادق الميمون بالعلم والنهى وبالفضل صلى الله عليه وسلم وبالفضل وبالفضل أعانكم الله وبالفضل وبالفضل

kò sì má mẹ́ lọ ìyẹn náà máa jà mí àìmẹ́lẹ́yà àtúntò ọ̀tún àtúntò ọ̀tún tó máa jà mí. àìlẹ́yà tí ó dáa bí kùnú ìsàwá ìsàwá jírí. ọdún tí ká wà máa jà pẹ́tẹ́ kàwájú ìdí bá ní gùnúrú sáájúmà. bìmánà ìdí ìdí lọ́dà ìdí wàtàyàlá ní bìdúrì sọ in lọ́wọ́ àwọn àtọ̀ yìí ti kàwá sí òun rẹ̀. Ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ Torí ìtàlẹ́ ìdìmọ̀ àgbà, àlàyé mọ́ ọ́gbàgbọ́ ọ̀rọ̀ ìgbàgbé bá bí Àlàmìmọ́ ó dàgbọ́ kàlíbá bírì ní àlìyà ṣe Àlàmìmọ́ ó dàgbọ́ kàlíbá bírì ní àlìyà ṣe Àlàmìmọ́ ó dàgbọ́ kàlíbá bírì ní àlìyà ṣe Àlàmìmọ́ ó dàgbọ́ kàlíbá bírì ní àlìyà ṣe ti àmọ́rí ilé ọ̀rẹ́ sọ́wọ́ lẹ́rú sí ìgbé bẹ́ẹ̀ bá ti jẹ́ ìgbẹ́sìn kàníkà sí ìwọ̀n lọ́rọ̀ ìdẹ̀yìn àmìkì ló tẹ̀lé wọ́n gbàgbọ́gbẹ́ àà tí jẹ́ kọ́rọ̀ ọ̀rọ̀ ní ọ̀dọ́ sí mùsùlùmí ó yẹ mùsùlùmí ó yẹ ìrùwé tó bọ̀rọ̀ jù bá ń lọ àbúgbà sí ìlú wà níbi ìṣòṣò wọn ni àà àmì mustapha bí ìkọ̀ ìrìyẹ́ bí ó مصطفى للخير يدعو عبيد مصطفى للخير يدعو كالضري فبدا يله الظلام كضوء البدير ذا يله الظلام كضوء البدير ذا يله الظلام Kàbọ́lẹ̀ ìrẹ̀sáàbẹ̀ ìrẹ̀sáàyà láwọ́ tó àdánáwó. Àrínú. Àdìyẹ́ ló fún ẹjọ́ ọ̀pẹ́ ẹ̀yìn ìfọ̀kànbalẹ̀ náà. Ìjọba kọ̀ wọ́n tàbí títọ̀. Tọ́lá ní ọ̀sẹ̀ mọ́tò rẹ̀ lọ́rùn, òbíjọ́ lọ́rùn. Àdìyẹ́ ló. Àwọn ẹgbẹ́ ìjọba ń tẹ̀bí ọ. Mo wá ń tẹ̀bí ọ̀pẹ́ ẹ̀yìn. Orílẹ̀-èdè ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba mo sáré jẹ́kọ̀ mọ́ lórí fẹ́lẹ́ ó sì wọ́n sọ owó lórí sáfà Àdínú ó sàfà lè lẹ́rẹ̀ àjọ. Sáàdì mú sọ̀rọ̀ sọ̀rọ̀ wá tọ̀lẹ̀ sáà yóò ká ìyẹn di gbogbo tí àwọn tí ìbẹ̀rẹ̀ tó kò sí wà lẹ́kọ̀ọ́ ká fúnbẹ̀. Ànábì ò ṣe é ní àbọ̀ mi ní tó gbọ́dọ̀ wà àmọ́ ìmọ̀lẹ̀ ti bẹ̀rẹ̀ òṣùpá ọjọ́ kẹyìnlá zẹ́yìn àwùjọ́lá yóò kù lábò fún gíga. Táwọn ọ̀gbẹ́ àkọ́sọ̀lá wà ní táyì máa ń ní àfà sọ́jà tó táyì mú ní ọkọ̀ àmì ẹjẹ́ àlẹ́. Ṣé ń lọ pẹ́rù ìdáàbò sáma dáàbò ti gbèrè nìyẹn? Á ti kà wá ló ní àlẹ́ sọ̀rọ̀ àtọ́lá wípé ṣé ẹ̀sùn wọn lè tí mò ń rọ̀ yìí ni aláyọ̀wọ́ sáà والعدل والتقى Ìpáyọ̀ ọlọ́run ẹ̀mọ̀ ìlọ́gbọ̀n rẹ̀ sọ́mọ̀ lọ́rẹ̀ wà ní dí nínú wà ní الدين والدنيا غير المعالي وللدين والدنيا غير المعالم وللدين والدنيا غريب المعالي Fàìkúdíyà bọ̀ ọ̀rọ̀dá túbì sí ayé ọ̀rùn bí ìtàndẹ́bì náà lọ́wọ́ gbèsè, tàbí ìlú ìmọ̀ ààrí ìtàkà. Inú tó fi òyìn àndẹ́bì ẹni kẹsí ẹni tí náà rí lẹ́gbẹ̀ẹ́ bá wá tí ó fi ìmọ̀ gbé kalẹ̀ tí ó tọ̀rọ̀ ní ìjọ́kùrọ̀ olóògbà ní ẹgbẹ̀rẹ̀ kan. ìyẹn tó ń bà nínú ìmọ̀hárí orin ẹni tó ń ká ní sáàlì náà ní ń jẹ bí ìṣòro fi àhárì. ẹni tó pé ibi tí ìrẹ̀ kù sí lẹ́tà bọ́ọ̀lù tẹ̀dáyà bàbá ti àti àtó ìkí ọjọ́ ìrọ̀ Kò sí bá nẹ́bí, kò sí dábàá wọ̀ lára rẹ̀, tí ó ti ẹ́. Ìbọn ó kó sí òkè. Sọ́lọ́ máa lọ sílẹ̀. Sọ́lọ́ máa lọ sílẹ̀. Bọ́ọ̀lù ti rí lò. Òmùwọ́n fún wa bẹ̀rẹ̀ rẹ̀ ìgbà ìṣọ́lá. Nítorí wọ́n ní ẹjú wọn lọ lọ́dún bí ìpínlẹ̀ ọ̀tá kan náà. Sọ́lọ́ máa lọ sílẹ̀. Àlásọ́ọ́ àlùmọ̀ ìmúni inú tó yà ní ọgbọ́n sun ẹkún bìbí lórí olódodo rẹ̀ ẹni ìfọkàn tẹ́ra ní dìde sí mímì wánú ẹ̀sọ́ pọ̀lẹ̀. Àwọn àgbà kìí nípa ìmúni ìgbà ilé ìwọ̀n lọ́ra. Láti ìfọ́bí ìwà dárí بخير التراحم وفي الفضل والداعي بخير التراحم وبالفضل والداعي لخير الترحم أي يا النبي والداعي أي من يعمله فقط من طبع بجنبك صلى الله عليه وسلم Aha, àmírù nìyẹn. Ta ọ̀rọ̀ ìwọ́n náà wá gbàjọ́ ìdí àkọ́rọ̀. Sáà jọ gbogbo láàrín ẹ̀wọ̀n rẹ̀ lè. Àwọn sọ̀hábà sí ìgbà ẹ̀rí rẹ̀ wà fún wa. Sáà jọ gbogbo láàrín ọ̀rẹ́ rẹ̀ lè àwọn sọ́bà ti bèèrè àfún wa táà jẹ́ jìbàbínú annabi orin ẹ̀dá ọlọ́rẹ̀ ọrọ̀ kẹjí máa bórí ìlú oòrùn ìbá ń pè orí ìbínú lọ́nà sọ́bọ̀ lọ́rọ̀ lọ́sọ́lá kí lè rí wa sábàbìlá sọ̀rọ̀ àbúlá ìlẹ̀ òun àti àwọn àti sọ́bọ̀ ìfúnni àbáyì àwọn ìmòmìnì lọ́dọ̀ mú bọ̀ ṣùgbọ́n lára àwọn tí wọ́n ṣẹ̀ tí wọ́n pa wọ́n lọ́wà ọ̀rọ̀ bí ọ̀gbọ́n ọ̀gbọ́n lẹ́ni lápá ọwọ́ amúgbọ̀dọ̀ sàtúnà wípé ìyá ọ̀rọ̀ sódà wà tààyè ìhùn ó sì wá sáájú ní ilé àjẹjọ́ pọ̀ yẹn ọkùnrin àdébì bá ń bá yá ààrẹ kápá pàtàkì yẹ́dà àti sọ́ọ̀yà wà gbogbo ní wọ́n rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àti sọ́ọ̀yà gbogbo rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ta tó àti gbàrù àti bàbá yá ààrẹ ó sọ̀rọ̀ lọ sọ fún ìṣọ́ ààrẹ yìí pé nígbà tí ẹ ti rí pé mọ̀káwọ́ rọ̀ ọ̀kọ́ mọ̀káwọ́ lẹ́gbẹ̀ẹ́ mọ̀káwọ́ lẹ́gbẹ̀ẹ́ta tí ò yẹ kẹ́ ẹ

ọmọ ẹ̀kú ìbànújẹ́ wà fún un. Ó lọ bá àbúrò rẹ̀ lọ, ó ní àbàrò rẹ̀ lọ. Tí ó fi ọ̀rọ̀ rẹ̀ wọ́n ní àbí máa mú màkùnú. Ìbànújẹ́ tí mo ní ọ̀rọ̀ mi. Àìsàn nígbà àbí ìgbà ọ̀sán sọ̀rọ̀ pọ̀ sọ̀rọ̀ àbẹ́bí kan sọ̀rọ̀ pẹ̀lú ọ̀nà ìbámu. والله وقد علم وقد عرفت أن قومي كانوا يرضون بحديث رسول الله àti kí tí bá bẹ̀rẹ̀ àwọn ọmọ ìka àbúrò wa lọ́wọ́ àbúrò ní ọgbọ́n kẹfà kiri níwà sọ fún ọ ṣé ọmọ ọmọ ìṣòro bí olùkọ́ tó ń pè ké ní à ó lè fún ọgbọ́n ní pé àmì sọ wípé àgọ́ dà á ní sùn àlè gbogbo ọ̀nà tí wọ́n bá kọjú ọ̀rọ̀ ẹ̀rẹ̀ bá àwọn ìgbà àdíṣù àrùn ìjàmbá They are mixed with that of the people of Rose. The Rose never come. They are mixed with the people of Rose. Wọ́n bá ń bẹ̀rẹ̀ ìpẹ̀lẹ̀ lọ́dọ̀ wọn. Dùnú Mọ́sù wá náà pé kí wọ́n ìpàdé sọ bí ọdún tẹ́ńtà mi náà aláàbùbárí wà á ká àbárí àyà. Kòkòrò kékeré kẹ̀lé. Olórí ti máa ṣe kéèkì ìjà omi àtẹ̀lẹ̀ ìdábọ̀ tàwa aláàbò kan bàbá wa ní ọmọ ìlú omi. Sáà lọ omi. Sáà lọ omi ìròyìn ìrẹ́ rẹ̀ wá lẹ́gbẹ́ntì pẹlẹgbẹ́ntẹ́ rúgbẹ́ntẹ́ jíjẹntẹ́ kúkú ọ̀gbẹ́ sí èdè ọ̀dàjọ́ ní pẹ́ bẹ́ẹ̀ ètò níbi ìlú ẹ̀rọ ní ìsìn tẹ́bàkì lọ́gbọ́gbọ́ kí wọ́n wá wọ́n ní

lára ń pè òun ní gbogbo jáwọ̀ ìjà àrùn ojú tẹ̀lọ̀. bákan náà kúrò lóṣù wùjọ àwùjọ́là àwọn èèyàn kan bẹ gbogbo olùkọ́ kan ní máa ń ní mú èyí tẹ́lẹ̀ tó tí mú èyí wọ̀bí tí wọ́n bá pẹ̀ ìpìlẹ̀ ilé ẹ̀dí pàṣẹ àwọn ti kọjá tó àfọkàjẹyẹ wọ́n ẹgbẹ́ ń tẹ́wọ́ lórí ẹ̀dẹ̀ sí ẹgbẹ́ wọlé tilẹ̀ mú lọ. àwọn ọmọ yìí wọ́n ti di da àmì sọ ìgbẹ́ náà àwọn ti gbọdọ̀ ẹ̀jẹ̀ náà wọ́n mọ̀ wọlé wọ́n mọ̀ lórí àwọn kò lè jẹ́ náà káàkiri wọ́n ti gbé lọ bí ìgbà lọ́mọ ẹgbẹ́ kàkàrí àwọn olóògbé kàkàrí àwọn olóògbé wọ́n ti gbẹ̀tẹ̀ wọ́n mọ̀ mọ̀ wọ̀ nígbà wọn ìgbà náà àdínẹ́bì ni wọ́n bà yóò ti wà á lò wọ́n ìtọ́jú àwọn ìkọ̀kọ̀ wọ́n gbà tó bàbá rẹ̀ wáyé yóò mọ̀ wá wọn lọ àjẹ́ náà àwọn kò lè kò lè rí sọ̀rọ̀ pé àwọn ọmọ bóyá kò lè dẹ́kọ̀ọ́ ní sófíà

fọ́nà sọ̀hábà tó ní ọwọ́ àpò àwọn tàbí àwọn tàbí ìlàfẹ́ sọ ní tàbí ìjọ ìlàfẹ́ sọ gbogbo lọ́nà sí afọ́wà bá kírù ibùdó àbìláì àlùmọ́gáyì ń sọ̀rọ̀ láti ìgbòmọ̀lọ́rùn afọ́ àní bóòlù yẹn ti fẹ́ gbáyé tí èyí ní dáadáa فقل هذا قد سبقني إلى الإيمان والعمل الصالح هو خير منه èyí ló wo ìtò ti dàrú wo ìtò ní gbogbo yìí ó ṣàkí ń ṣe náà ṣáájú nínú ìdí mẹ́rin ti fi sí orí orin ìdílé lọ ọgbọ́dọ̀ ló ìdílé wájú ọlọ ní ìsìn náà wà á yára ẹ̀ka lọ àtọ̀ mi tí ọba rẹ̀ tí ò wọ lọ́dọ̀ orí fàkúrú pé náà sọ pé pọ̀ lórí wà ní tọ́ba ń bẹ̀ tọ́wọ́ àárín ìlú àyẹ̀kú ní sẹ́yọ̀ ní ilé eléyìí bó ti ń kéré kéré kí lọ́ọ́ kàkà dúró náà tí ó bá ń fi ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ló ti jẹ ẹ̀rọ tó lóye ti kó wọn dájú jẹ inú wà bẹ́ẹ̀ torí ìsọ ilé fẹ́ẹ́ dúró wò wà lọ́ ìkóló ìgbìmọ̀ wájú ọlọ́run tọ́lẹ́sẹ̀ tí wọ́n pọ̀ jẹ̀ sí ẹ̀rọ tó ń kọ́kọ́ láyé nìyẹn jẹ̀mọ́ sáwọn ni wọ́n máa wá bí pípẹ́ ọ́ náà máa wá dà yà ọ̀sùn ní ẹ̀sìn ìwé ẹjọ́ tó ti fi sọ àfọwà lẹ́gbẹ̀ẹ́ òun lọ́tọ̀ sẹ́yìn àlè hindi àfọwà lẹ́gbẹ̀ẹ́ àwọn àpá àkàbí ìdùnnú sọ̀rọ̀dì ẹnì kan wá láti wẹ ọwọ́ aṣọ àlẹ́ sílùú àpá ọmọ wa sí lọ́dọ̀ àpáwà nàìjíríà ọmọ ti kẹta wà wúwà lọ́jọ́ ló má sí ìgbà sọ kò rí rẹ̀ nǹkan àdùnkà wọn lẹ̀ níbùdó tí wọ́n ń kà sí nítorí ẹni tí wọ́n kọjá ẹ̀ẹ́dà náà ní o ìrírí ẹ̀tọ́ lọ́sùn fún ìfọ̀rọ̀ bára ìwà gbọ́rọ̀ ẹrù fìlè mọ́fẹ́ wá kí lọ́wọ́ àbá àjẹ́ kí rúkúrú ṣẹ́ ìní o ẹni tí bá ń pọ̀ sí ọ̀dọ̀ tó sì máa bá ì ohun tó lọ́mọ ńlá agbóhùn mọ́bẹ̀ ọ. ẹ̀sán máa ń kọjá bọ̀ lọ́ba ah, ah, yìí á kò wí lọ sí ẹ títí ọba tẹ́lẹ̀ ìgbẹ́ta wọlé ìwé kúrò sí ni nípa kò sí ẹ̀mí o ní pàpà àríwá ti máa bọ̀ fún ní ìmọ̀ọ́dé mọ́tàdé àbá sọ̀rọ̀ káàkó tó tẹ́lẹ̀ wá káwọn èèyàn jẹ́ tí wọ́n bá ti yọ́mọ̀ tó wọn kó o nílẹ̀ ọ̀rọ̀ láti gbé kúrò sí lọ. wọ́n kí ní ọ̀gá àpájá ìṣọ́rọ̀ láti kọ́ àwọn ẹ̀lẹ́kọ̀ọ́ lẹ́yìn Nàìjíríà ìgbàlẹ̀ olórí kan kúkọ́ lẹ́yìn ẹ̀ka lọ. Níbi ẹjọ́ kan àjòjì ní wọn, ẹjọ́ àfáà Nàìjíríà ń sọ̀rọ̀ ní ìlú ìsẹ́yìn. Mo wá kẹ́kọ̀ọ́ bí Yorùbá tọrọ lọ́wọ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ gbà bí ọ̀sán ló ní o. Àwọn méjì kan wà ń

àfààní kàlà fàán ó ní wọ́n lọ sórí mo wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ òun náà á ń ta ìyẹn òun ọ̀tọ̀ èdè mo ní mo ní àlejò mi ní ọ wà pọ̀ dùkọ́ náà sí olùwọ́ ìṣọ̀kan náà wà sílẹ̀ mọ́ni kí àlẹ́ yóò bẹ̀rẹ̀ òun ìyá ìwà yìí tàbí gbogbo yìí mọ́ خارجا لك من دور بلدك فهو معروف ti jẹ́ pé wọ́n wá tó lẹ́rẹ̀ sí ìtàkùn wọn ní wá bọ́ ní ẹjọ́ ma ní wọ́n ìgbàlẹ́gbà tí èsì ìsì ìlú rẹ̀ ní gbé tọ́ọ̀tì ọ̀tọ̀ tí bá ṣùú ìyẹ́ òkè ẹgbẹ́ tẹ́lẹ̀ rọ́mọ́nù mọ́nù wà sọ èyí mẹ́jọ àbẹ́ ìdàkà kọ́ọ̀tì dánlága ní ìgbó ìgbàlẹ́gbà awakọ̀

صلوات ربي وسلامه عليه وسيصيب اخرها بل لما كنتم تنكرونها ìgbà ní wọ́n mọ̀ yìí àdánwò rákà àtàwọn àgbàdo ìjọba pé èyí náà náà fún ìyè tí yóò tún ń bẹ́ẹ̀ àwọn akọ ṣé ẹ rí nǹkan àǹfààní ẹ̀ káṣọ ara rà àtàwọn òṣì ọ̀pá fún wa àtẹni tó sì tọ̀jú lójú àtẹnudọ́gbẹ́jọ àtẹnudọ́gbàjọ òní ó dùn bẹ́ẹ̀ ṣùgbọ́n o tún bẹ̀rù bàbá àbúrò àlàyé yá dé ká sọ̀rọ̀ dáadáa ewu lè kọ̀ ọ̀kan bẹ́ẹ̀ pé ewu ti wà lọ́rẹ̀ yìí kí ni òun náà lọ́pọ̀ arákùnrin kọ́kọ́ bí mo gbé kọ́ máa fà nígbàdàn ẹ̀kọ́ ọ̀gbọ́n tó ń gẹ̀gọ́ gẹ̀gẹ́ pẹ̀lú ẹ̀kọ́ ẹ̀kọ́ àwọn ọmọ ìgbà òkú ìwà ń tún bẹ̀rẹ̀ sí wọ́n ti rẹ́ òṣò ní kùsẹ̀ ká ọ̀rọ̀ yìí ta ìwé lọ rẹ̀ kàn tí wọ́n kàn ní ìpínlẹ̀ ìkólé ó ní ẹ̀yin tó ẹjọ́ àgbàpá tàbí Ali Victoria Abramov lọ́rùn ẹ̀rọ iṣẹ́ ìlú pọ̀fẹ́sọ̀ rẹ̀ lọ́tọ̀ ló ti dàbí lọ́rùn lókì ìlú ọmọ àtìlẹ́bí ọlọ́run ìní bẹ̀lẹ́ èdè tí mo fẹ́ kí ìfẹ́ papọ̀ ìgbàkóso fún mi ní kọ́nà ọ̀dọ́ pé kí ìgbà tó máa bàbá fún mi ní tí ó jẹ́ pé ọmọ àtìlẹ́bí ọlọ́run méjì lẹ́ẹ̀dẹ̀ẹ́ nìkan láti ẹ̀lẹ́ ẹ̀dẹ̀ Bákan náà Mẹ̀dínà, gbogbo ara mẹ́ta ò lè mú omi Mẹ̀dínà àti omi bí ìwúwọ́ mẹ́nìkan. Bẹ́ẹ̀ wọ́n mọ̀ ìsìrè ẹgbọ́ ní tábùrù títà, ará àmì nínú ní tábùrù tó bẹ̀rẹ̀ ẹ̀dàbù, arákùnrin tábùrù, tí ó bá ti mọ́ omi wọ́n kàyà fẹ́ ni. Omi mọ̀ màá ra bí ìwúwọ́ mà, mo wá gbogbo omi rẹ̀ lọ. Wọ́n sọ àbáyé ní àjẹ́rìí. Oríṣi ẹni ti dọ́kà, tí àgbẹ̀ mi wú òṣùṣù, àbúrò ní ta ní ọ̀rọ̀ ilẹ̀

ẹnì kọ̀ọ̀kan tó gbọ́ owó etí bá ń tẹ̀lé tẹ̀lé rẹ̀ mọ́ jòjòmọ́tò òmìnira náà bàtí sáré gba ọwọ́ kan mú àbí ìgbà ọwọ́ kan mú àbí ìwà ìnáwó ìsókè yìí pé àádá àjẹbí ní ti ìkùrì jẹ́ náà yóò gbà mọ́ ẹ̀mẹ́jọ́ jẹ̀ náà ara àwọn táàjọ náà ìjókòó ní ìgbà jẹ̀ náà yìí àbí ìdílé ọ̀sẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti náà fún sí bẹ́ẹ̀ o àbí ìdí pọ̀ náà ọ̀sẹ̀ bẹ́ẹ̀ àbí ìdí pọ̀ ọ̀sẹ̀ náà láti lọ́dọ̀ tí wọ́n gbà fáwọn ọ̀rẹ́ tí ó fi ń fàyàn sí ìdarí ìdìmọ̀ àná ní ìkàkọ́ ìtù ìlà àkọsílẹ̀ tẹ́ ẹ bá kọjá lẹ́sẹ̀ ẹni tí parọ̀ ọ̀dọ́ ọjà sí kọ́nà ìtìtẹ́rì àkèrèmọ́tìkùn abàdà ẹ̀yìn mùsùlùmí ààrẹ yóò tó tó. ó pèsè wọ́n jẹ́ lọ́wọ́ ẹ̀kú yẹn gbọ́dọ̀ tó wọ́n fẹ́ tún mẹ́. ìsọ́sùn wa tọ́jú abẹ́ lọ́wọ́ wọ́n fẹ́ tún mẹ́. abàwọ̀ abàwọ̀ ilẹ̀ àkọsílẹ̀. wọ́n gbọ́ tẹ̀lé wọ́n tó pa òkú náà ilé ní wọ́n pè é kúrẹ́sì. gbọ́dọ̀ tí wọ́n máa ń fi ìlú àkùnrin ṣe ẹ tó láàdó ọrẹ gbogbo wọn papọ̀ wá lọ ìyọ̀wó ẹ̀ fún bẹ̀rẹ̀ nígbọ̀nà tí gbọ́gbọ́n tó lọ́wọ́ pọ̀. jọmọ́ra kí ó ń dá àmà tó ń sọ lẹ́nu kí ó rọ́ ìdí tí ó kọ́pọ̀ olóògbé ìpínlẹ̀ òkú. Sáàmà wọn àpá àbẹ̀mẹ́. Àwọ̀ àmútọ́ ṣàìsì lọ, ààtù lọ yáwó kòrò lọ́wọ́, yóò lọ yáwó rabá sí ìwẹ̀ fún olóògbé ẹ̀sẹ̀ olóòta tí wọ́n tẹ̀lé tó ṣe àìsí irú tó wọ́n náà fún ẹ̀jẹ̀ ìjẹ́kọ̀ọ́ rárá. máa sábà bù mọ́ òkè àti ìmáàmù Bukhari àfẹ́sìnrin àbágbà kí lọ bàbá mi fún wa bó ṣe tẹ̀lé yìí o. gbogbo akókò náà Bukhari bọ̀ wò ó. ààyè náà kẹ́lẹ̀. láti àbùkọ̀rí yóò ọlọ́run ti wọ́n bẹ̀rẹ̀ àwọn iṣẹ́ bá ní ìjù ọpọlọ. jọmọ́ òkìkí náà kèrè ìlàtàbàtà lọ́dọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ olóòdì sábà rẹ̀ káwọn afọ́wọ́fẹ́ wọn ìsàbúrò láàrin tí ó gbọ̀rọ̀ lálẹ́kọ̀ọ́ tí ó ń kọ́ lẹ́kàtí ó làáfà wa Muhammad ibùn yáyá àtúhú bẹ́ẹ̀ sì ní ara àwọn àpá àtọ́kọ́ ló ní kí wọ́n náà wà wọ́n kí ló bùkọ́ lọ́nà wọ́n wá kí ní gbogbo àwọn tọ́lọ́bọ̀ wípé sàjẹ́sùkù mọ àlẹ́ ìfún ọ̀dà ọ̀hún sàjẹ́sùkù mọ ẹ̀bá gbogbo ọmọ ilẹ̀ ọba àbí ẹ̀ ẹ̀jọ́ àkàrà lè jùlọ àwọn ti mọ́ọ̀nù àwọn ìwà àjẹ́ ìlú ìtàbúrò náà àlá mẹ̀síwọ́tì mọ̀ràkàtẹ́ mọ́kànlá méjì orílẹ̀ pàdé rẹ̀ kí náà ń sẹ́ẹ̀ mọ́kànlá kan orí 40 kìlómítà ẹ̀kì kìlómítà ti mọ́ ọ̀rọ̀ mọ̀ràkàtẹ́ kí ló bá fi ilé sí wọ́n máa ń ṣàwọn ìwò bá ẹ̀sí ní ọ̀bàyá wọ́n lè kó ìjọ mẹ́ta àjọ méjì kéèkì ọmọ ọmọ láti ní ọmúta ọmọ ẹwọ ẹ̀kọ́ gbogbo ní ọmọ ọpàdé àbáyà ẹ̀sì rẹ̀ ẹwọ àpàlẹ́ yẹn ìmọ̀nù mùsùlùmù sọ wípé wọn lọ́rọ̀ mọ́rọ̀ àìsí wà lẹ́yìn wọn là áàdì mẹ́rin tí àwọn ìlẹ̀kàbúrì fún ìlọ́pù ọrí sí ìtí ìrí tí wọ́n fún gómìnà kárí tàbí àpáàkì. Àwọn ìyẹ̀wọ́ ọ̀rẹ́ mọ́ ẹ̀rú ìgbẹ́gbọ́ rẹ̀. Wíìdì Ní àfáà ní, àfáà ní gbogbo nǹkan tó wá fẹ́ lórí kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ kó lọ kẹ́kọ̀ọ́ ìjọ tí ń fi àwa náà ní ọ̀sùn náà lè dìbò. Fọlọ́dọ̀ Bùkọ́rì tó ìdíyà ní Bùkọ́rì yé àwọn Bùkọ́rì yọ̀ náà Bùkọ́rì onífàdìbò lọ́kọ̀ọ́yà lè dìbò. Wọ́n ti àwọn ìlú ọmọ ẹ̀dá wa láàárọ̀ lọ́sàn lálẹ́ lọ́ba ti pé ká nípò àwọn àpá ilẹ̀ lóòlù lọ́ba ti pé ìpínlẹ̀. Yóò kò bá wípé ṣé kéèyàn bá ní àfá kéèyàn sí ìlú lọ́pọ̀ wọn ó fi ìsí sọ́yàn mú kọ́dà inú ìlòkú lè tàbí ẹyọ ọjọ́ mà pé omi tó kú tó àfẹ́yàn lọ bẹ́ẹ̀ sọ́wọ́ wá yọjú tí èso bẹ́ẹ̀ kò bọ́tọ̀ dà á láàmì ní ìdé òòrùn ilé pàtó sínú láti ọmọ fún òun ni yóò mú ẹlòmí sọ́nà dáadáa yóò mú ẹlòmí sọ́nà òbí Bukhari kò sábẹ̀rẹ̀ kò mọ̀. Nígbà tó ní máa ń yìn. Gbogbo ọjọ́ kọ̀ọ̀kan ní máa ń ní ipò níbi. Ẹgbẹ́ ìlànà ọlọ́ọ̀fẹ́ àbòsí láti ẹ̀kọ́ kẹ́ńdà fún omi ayé ìgbẹ́lẹ́kọ̀ lójú sí ilẹ̀kẹ̀ lómi ìwọ́n mọ̀ tiẹ̀ gbà ìjẹ́lẹ́kọ̀ lójú fún àwọn èèyàn ní ẹgbẹ́ ìwọ̀n rẹ̀ tẹ́lẹ̀ pàdé ẹlẹ́kẹ̀ كيف من زمان القول بقول القرآن ويبقى ومعمول ذلك معمول àwọn oníkà kò sí alábẹ́ wọn yóò ti jẹ́ abẹ́rí ìgbà nígbà àjọpọ̀ ọmọdé buhari kéwàá tẹ̀kú wọn bilkọ̀án alákùnrin bilkọ̀án mahmoud bọ́lọ̀ ní bí mo fi ta ní wà àpò ààyò náà màlúù fa ṣùgbọ́n tẹ́tà wà ń ṣe ìgbọ́nà ìdáni wà mọ́rùn-ún kọ̀lákọ̀ọ́kún wà màtàmẹ́lúù ọlọ́run lọ àti àti ìfẹ́fẹ́ ìlú ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó jáde ló lọ́nà àgbà ọ̀rọ̀ tó sì kí àdìsọ́gbọ́rọ̀ rẹ̀ àmì ìgbàwọ̀ rẹ̀. bọ́lá sì ọ̀rọ̀ òótọ́ ni ó lójú méjì ojú kan ló pọ̀ dá. lákùbí ọ̀pọ̀ àìsí lọ́nà ọ̀pọ̀lọpọ̀ àìsí kárakọ̀ọ́ àti àti ìṣẹ̀lẹ̀ náà nìyẹn. Wọ́n yọ wọ́n bá kọ ọ̀dọ̀ àwọn Mọ̀hámẹ́dù láyé àdúrà àdúrí lọ́rọ̀ ẹ̀dọ́ òun ti wọ̀n ní ọ̀ṣẹ́ ìyàlọ́ kí wọ́n rà ó. Ìjọba máa ń wọ ilé ayé ìjẹ́ ìgbà tí wọ́n máa ń yọ̀rọ̀ ojú òbòbọ́ rí jẹ́ sọ̀rọ̀. Tẹ́lẹ̀ sì rèé ìrìn ìyàmọ̀ ilé tí ó ń pọ̀ pàrà pa.

mujahid ti Bukhari ẹnì kẹ́ni ní ọ̀gbọ́dọ̀ lọ dúkù ti Bukhari mọ́ wà á yá tó wà lọ àdà ẹnì kan kò gbọ́dọ̀ lọ́kọ̀ lọ́dọ̀ rẹ̀ mọ́ wà á mẹ́rin jà látàwù àwọn ọ̀gbàtàbà ní ìdáwù àwọn àlàmẹ́ta àbí wà wà nínú ẹ̀ má lórí kọ̀ọ̀kan lọ́dọ̀ rẹ̀ ọ̀tara rẹ̀ irú àpẹẹrẹ náà lòdì nítorí wípé ó ń bí jà. Ó fọ́ wa ẹ̀gbọ́n tí ìwọ́n yìí ọmọ tó lè bùkọ́rí ọ̀rọ̀ ìjọ́bí ní òkè àdáwà bẹ̀rẹ̀ nígbà tó ta wọ́n ni ìdàkẹ́ni hàn kẹta yìí fàfin lẹ́yìn bùkọ́rí láàrin ṣàkíyù ní ilé ìjọba láti jùlọ wà ní ìjọba bíi àbúrò olùkọ́ tó àpá tí wọ́n kọ́ ní tí wọ́n lọ́dún lóṣe àti gbogbo òní wọn lọ́sẹ̀ lọ́jọba nígbà tí ilé ìjọba

wọ́n sì lọ bá lọ́rọ̀ lọ fún èmi ẹ̀bí kéré tó tí òkú lẹ́nu ọlọ́run nìkan ìlú ọ̀dọ́ ọlọ́run làgbẹ̀rẹ̀ yìí ìdẹ̀bá ìlọ gbogbo wa sí ìgbìmọ̀ tó ti ní mi wọ́n àgbà pé ìlú lọ́rọ̀ mi nìkan ló fi lè torí tẹ́ ọ̀rọ̀ fún ọkùn lè mú kókò mi tẹ́ ìtorí rẹ̀ bọ́ọ̀lù náà ìmọ̀mù mùsùlùmí sì dìde ìdíjẹ́ lọ́kùn sí wọ́n kó ogun ojú àwọn wọ́n sì bá tọ́jẹ́ tọ́jẹ́ wọ́n sì bí láàrin gbogbo àwọn èèyàn Assalamu alaikum wa rahmatullahi ìyàgbé ìgbàgbé àgbàdà lórí àbùsù òótọ́ ó sì dìbí láàrin gbogbo ọ̀tọ́ lára ó sì kó rí nígbà tó mo sì kéré gbogbo àkàdé tí ẹ̀rọ ọ̀dọ̀dọ̀ àfọ àwọn ọ̀hún sì kó gbogbo rẹ̀ هو حتى يمكن يكون ما حتى أوامر أما بخاري يبقى عليه الجوع قال على مشيتي أبدا يبرر قول اللهم رغب لقد علمت أني نصف ليس هو كل من في الدنيا والله وليس بنت إليه ولا جاري kí ní ìdílé fún mi wá ìfẹ́ ẹ̀dọ̀gbọ́ súnmọ́ ìjọba àwọn ìjẹ kẹta torí ìrẹ̀ kò ti wá ọ̀rọ̀ sí wọn rí báyìí ṣàrò mi wọn kọ́ kájà bí ìgbàgbọ́ ìjẹ́bi rí ìrẹ̀ nínú wọ́n tún kàlẹ́ padà sí bọ̀kọ́ kọ́ríà mi kọ́ríà ló ń pè ní kọ́ńtáǹkì kọ́ńtẹ́ǹtì ló wọ́n bẹ̀ ọba ẹ̀ṣẹ̀ ti rí pé kò ní gbọ́gbẹ́ náà bùkọ́ nílé o kọ́ wá máa nẹ́tíwọ́ọ̀kì lẹ́tọ̀ dáadé náà kọ́ wá máa kọ́ ní kéwú dáadé èyí o àmì kọ́ńtẹ́ǹtì ìbọn bùkọ́ rí ní fáńtì àìlèmọ̀ àgbọ̀nà ní ẹ̀sìn ní ìlú gbígbé wọ́n dáadé èyí lẹ́rọ àkọ́mọ̀ yìí káyìtù kánà ìlú tọ́ba wà ìmọ̀ ìgbọ̀gbọ̀ kan ló máa pẹ́ tọ́lọ̀ ìmọ̀ ìrẹ́rẹ́ lọ́jọ́ ìṣàfẹ́lá ọba bá ní òfin ní nǹkan ọjọ́ kan tó fi rẹ̀. Ogun tó bá ṣe yí pé ẹ bá wá tẹ́ ẹ bá sọ pé kí mọ́ta wọ̀nyẹ̀ tó mọ́ ẹgbẹ́ yìí sì ni ọ̀ràn àìsàn ìmọ̀lẹ́ tó wọ́n bá lẹ́bi ẹ̀yìn ọ̀ràn lọ́rọ̀ rẹ̀. Wọ́n sáré kí ìmọ̀ tó gbó ni nínú ìmọ̀ tó kọ́ ní wá àdúrà kan wípé gbogbo ìfọ̀fẹ́ sọ Allahumma kọ̀dù bọ́ọ̀kọ̀ bí ẹ̀ áwùjọ náà rọ́pà ọ̀rọ̀ bá mi orí pé ilẹ̀ fúnra mi. Ìgbà bí ẹni kọ́wọ́ ọbí ti bá dúró sí lórí ilẹ̀ ìwọ̀ náà bá lẹ̀kẹ́ lórí ayé. Gbogbo olùkú ó ti fúnra mi. Fọ̀kùbọ́n mi ìpínlẹ̀ ìgbà tó lọ́nà tó rẹ̀. Ọlọ́kọ̀ọ́ba ló fi èsì náà tí ó kù bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ló fi parí ayé ilẹ̀ fún mi. Ó sì ti máa pọ̀lọ́gbọ̀ rẹ̀. Àwọn àpá àkọ́bá tó léjì lórí ọ̀rọ̀ pípé

هذا من ضمن أم المؤمنين في حديث القدسي هي وانشا كبرى فزرنا فصلا نبقى في الطاول المريض صلى الله عليه وسلم وصلنا إليه وقم بذن النبي جل قولها بس من يكون صلاة صلى الله كثير هنا نبقى في مطر ولا النبي تقول لك يا أولي إيه àbí ìfẹ́ ọkọ̀ ìdáná ọkọ̀ ìfọ́kọ̀ ìgbẹ́nu ẹ̀ẹ́dì ojú lọ́kẹ̀ síra ìdá àbú àwọn ìyá wa kí tẹ̀mí náà jẹ́ àwọn ìsinmi nítorí ìbátẹ́sì bẹ́ẹ̀ náà ju gbogbo sára náà tó nǹkan náà wàá ọ̀rọ̀ lákà láti jẹ́ ìlara wọn ti rọ̀ pé kí ni ìrẹ́ ti wọlé tẹ̀tẹ̀ lọ́sàn tí òun ìfọ̀fẹ́rẹ́ wọ́n ti mú ìta yìí gbogbo kan náà lọ́wọ́ láti yá jẹ̀bi tí ó dùn wọn lọ́wọ́ lọ́wọ́ àwọn ìyàwó jẹ̀bi sọ̀rọ̀ ẹ̀ dáadáa yóò náà kí jẹ̀bi kọ̀ọ̀kẹ́ ilé kápítà rẹ̀ ni àpẹjà bẹ́ẹ̀ lórí ó ní ìyàwó méjì mẹ́ta wọ́n máa wá parí ìjà

èmi jẹ́ kí wọ́n máa jà fún àmì orúkọ kí ni ń pè ní orogún. mo wá rò pé oró ogún ah, àwọn Yorùbá wò pé bóyá tí àlẹ́ òní pé yóò wà fún pé inú ilé wà fún ọjọ́ kan yóò kún inú ọkọ̀ yóò kún lè pàdé ìtọ́. èyí fún ọkọ̀ gbẹ̀gbẹ̀ lógún. oró ogún ha ah! yóò ti wà ní yàrá yóò ti mọ̀ pọ̀pọ̀ ní bẹ pẹ̀lú pé èmi tó lè lọ́sẹ̀ tó kù pẹ̀lú ẹ̀. Wọ́n ti wá lọ́sọ̀ méjì lọ́ yàrá mi ní wá lè pé gáàsì sẹ́yìn sí omi tútù wẹ̀. Àwọn olùrànlọ́wọ́ yẹ̀ jọmọ́ra mọ sọ́yà ní wọ́n bí lọ sí ayé ọgbọ́n ọ̀sán dáadé ẹ̀rọ kò tó sí àyè bí a bá bá ọjà àwùjọ ọlọ́run rí dúkù lọ ìyàlẹ́ ìdánù sáàmù bí ó bí ẹni náà yọ kú o gbogbo ẹjọ́ àti ìgbà fún ìyàlẹ́ ìdánù sáàmù kí gbọ́pọ̀ àwọn sí ojú ẹ̀jọ́ bá jẹ lọ́sẹ̀ kí é balẹ̀ wọ́n tó yóò tó wá lọ́wọ́ òkú bẹ́yẹ̀ pọ̀ bẹ̀rẹ̀ lọ́dún ọ̀sẹ̀

Àdìkẹ́rù ẹ̀kọ́ wà lẹ́gbẹ̀ẹ́ yìí, wọ́n ló wọ́n lóbìnrin mọ̀ náà yàwó ọ̀gá nígbà ìjọba ẹ̀kọ́ ọmọ. Pàpàdà bá mi bá ń kẹ́lẹ̀kọ̀, tí ó rí wáyà ní ìpọ́jẹ́ kòkó, ṣùgbọ́n ìgbé ìtòun kúrò wọ́n jà padà kúrò lọ́dọ̀ wọ́n jà padà àdókè ìwà ń kò tí mo lọ́kàn jẹ ilé ìlú àwọn tí ẹni ti gbà àtàwà lọ tí wọ́n ń kó àwọn ìyàwó rẹ̀ lọ ní ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ ní àpàgbọ́ mi lókè ìdìbọ́júmọ́ Tí Àwọn pẹ́pẹ́ ọjọ́ àti yíma wọ́n sọ ọ̀bẹ̀rẹ̀. Ẹbí mi àmẹ́bí wọ́n ti rú, ẹbí mi ni wọ́n tọ́ ọkọ́ tí àwọn àwọn lóòsì. Ọmọ jẹ́ ta ẹbí Aisha, ó ní mẹ́tọ̀ bí sọ̀rọ̀ dúrí. Ṣùgbọ́n àrí níbi àfẹ́ òní níbi àfẹ́ ni, káwá tẹ́nu wọn, kápẹ́jì àfẹ́ àwọn ń ta àkọjá ń tàkì ara abẹ́lá ń tàwọn náà. Yẹ́n ìsáàtúgbà ń lò rẹ̀ káàkiri jẹ́kẹ̀ ní ìyá ayé wọn ìyẹ́ kí omi wúrú tẹ̀lé ọba kàdíà ìyẹ́ wọn mọ̀ tí wọ́n tẹ̀ fún wọn ta ìyẹ́ náà ń ṣiṣẹ́ kan tí wọ́n náà ti ti tó òbíjẹ́ tí tẹ̀ ọmọ ṣe ọba gbé ìlú ọlọ́run tó gbẹ̀gbẹ̀ mú. àìdè lábà ti ní mòrìyàn sọ rẹ yóò ti kà. orí ọ̀pẹ̀ ní kọ́lá gbogbo jẹ́ ẹni tí wọ́n ẹ̀

mo yáwọ́ ní ẹgbẹ́ rẹ̀ náà ní ọba bẹ̀rẹ̀ èdè tí ọ̀gbọ́n ra ní ẹ̀rẹ̀ bí a ti gá nígbà rẹ̀ lẹ́ẹ̀ wọ́n níbẹ̀ tí a lè sùn bí ọgbọ̀n tẹ̀lé ẹjọ́ kan ọ̀gbọ́n dé. ẹ bá pariwo. kò sí pẹ̀lú kọ́lá lẹ́yìn òótọ́ ìyá àti bá jókòó pé ẹ̀rẹ̀ mi náà bá a ti sọ pé ẹ̀rẹ̀ ọlọ́rẹ̀ tí ò ní sí ẹni ìjẹ́ tó lè nípa láì jẹ́ tó wọ́n bá bí ìjìnà owó ìgbọ́ bí lọ́sọ wọ́n ti pè lọ́wọ́ ti sọ̀rọ̀ wọ́n ti sọ̀rọ̀ jẹ́ nígbẹ́ wọ́n ti bínú orí ẹgbẹ́ àwọn òògùn lọ́dọ̀ ẹlẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ pé ìjọba tó wọ́n ti dúró wọ́n yẹ ẹdẹ́ nígbà wọn ni wọ́n ti ẹ̀jẹ̀ kí ni ọjọ́ pẹ́ ìrọ̀lẹ́ àwọn àgbàlagbà ní ajá sí mi lọ́rùn tí ó ń tó ní lẹ́nu gbogbo ẹ̀ ó ń mú ọjọ́ owó gbé. Àwọn tó wọ̀ ọ̀pọ̀ pẹ̀lú rẹ̀ yóò sì gbẹ́rù láti àwọn lò. Òṣàpọ̀ ìbọn ń ṣe rí ṣe rí ọmọ ọ̀sán àti àdá gbé lọ́rẹ̀. Ọ̀pọ̀ pẹ̀ka jọ ọ̀pọ̀ pẹ̀ka eh, jẹ. Ìkọ́ ìṣọ́ọ̀bù làbẹ́já ṣẹ̀rẹ̀ àwọn àwùjọ yìí aláṣà àfà láti pàn kàlá àfà àláìsẹ́ láwùjọ yìí ṣùgbọ́n ẹ máa àwùjọ ìbímọ fún rẹ̀ tí wọ́n wọ́n ìfún rẹ̀ ẹ máa òdodo ni ọ̀pọ̀ láàrín pọ̀ tó bí yí ńlá ìdẹ́gbẹ̀ yíò lẹ́yìn pé ìwà wọn ní ara orí àgbókò omi tí lóbi ti bá wọn tó tó rí bá gbẹ́ bá tó rẹ̀ wọ́n lẹ̀ tó kéré ó sì rọ́ sọ dúdú ìyàwó àgbókò ẹ̀sọ̀ wọ́n tó wà bá ìkọ́gbẹ̀ ìjọba pé ìyà yìí ẹbí èmi òkú ìlàjì ọ̀rọ̀ olóòjò nílò ọkùnrin wà pé ìlàjì náà ẹbí òkú ìlàjì kí lọ rú ó ní abó láti méjì òkè bébí ló yàrá ó sì onígbà bá wọlé wálẹ̀ àwọn olúdó ọ̀bà àti tí mo ró ní ìrìnàjò ara àbẹ̀rẹ̀ kí ló ń ó sì lọ́wọ́ pẹ̀lú àjẹ́ ìwọ́n ìṣó sọ ṣe mọ̀ sọ́wọ́ fún ìyàwó yẹn lẹ́yìn tí ajọ́ parí wà tẹ́lẹ̀ ìpé ẹ̀lẹ́fẹ́gẹ́rẹ́ mọ́sùmọ̀lọ́ nígbò ìkọ́nà wá sọ bàrọ́ àkàlẹ̀ láti sọ́nà pé ìyẹ́yìn sọ mọ́ àwọn ìyẹ́yìn náà torí pé gbogbo ẹgbẹ́ ọ̀rọ̀ kọ́kọ́ fẹ́ dá lọ́wọ́ àfáà ìsọ̀rọ̀ àjáyé mẹ́rìndà mẹ́rin ìjálà ẹn bá ń dún yìnà àdẹ̀wò ọkùn sára ní èyí ọba ti jìnà tí èyí jáde dájú ní pẹ̀lú ilé abalẹ̀ gbogbo tó bá ní tọ́ka sọ gbogbo ọlọ́run lọ tẹ̀lé ẹ̀sì ẹ̀ gbogbo tí ó bẹ̀rẹ̀ ní tí ò ní ìrìn àìrìn pẹ̀lú fáwọn ìlọrí àwọn gbogbo ilé àmì bọ́lọ́gbòmí tàbí lórí ìyọ̀rọ̀ ìṣà bàbá àṣọ̀kalẹ̀ agbókùnbá ní àbúkùnbá ti káyà fà àìṣà ẹ̀rẹ̀ ọlọ́rọ̀ húmi ìlàjọ́ òjì húrẹ̀ ìṣàkúnlá lọ́gbọ́kọ̀ rẹ̀ pẹ̀lú ọlọ́gbọ́kọ̀ bá lọ́fà ọwọ́ ní kí ní sọ gẹ́gẹ́ ìdí máa sọ lóde òní wípé ilé àkúrò ilé àtàbí abu yusuf ó ní wọ̀lọ́ọ̀lì wọ̀lọ́ọ̀lì mo ṣe kó sórí pé ìgbẹ́ tí mo ṣe mọ́ mo wá fẹ́ẹ́rẹ́ ti yà fún tọ́jọ́ bàbá yusuf sí ìrẹ́jú ọkọ rẹ̀ tí mo fi sọ wípé ìní ní sọ̀rọ̀sọ̀ fún ìforí ju tàbí kọ́lá abu yusuf àbí sọ̀rọ̀ sáà rẹ̀ sí ìrọ̀rùn sọ̀rọ̀ sáà rẹ̀ sí fún ìbàdàn àwọn àfáà ní ẹkú wọn kò gbọ́dọ̀ kí i ìbànújẹ́ yẹn inú ọba ọpọlọ ojú kan ojú kìkì wípé èèyàn lè tọrọ ọkú ìrọrùn ìdí ìròyìn kápó fẹ́ ti gbẹ́sìn ara rẹ̀ ká fún títì náà. جابوا مريم يا ليتني مت قبل هذا وكنت أكون نسيا نسيا. آه، هو جزء قوي يعني mo bímọ lẹ́yìn lọ ní bàbá wọ́n lọ́rọ̀ èdè rẹ̀ gbọ́ yé wọ́n sì mọ́rọ̀ sórí gúnbẹ̀ kí ló mọ́jẹ̀ fẹ́ ẹ̀dí méjì kú ti pẹ̀lẹ̀ ṣáájú ọjọ́ òní fine ìlú kò kọ́ rí nígbà fẹ́ ìjà nígbà tó yẹ kọ́ fine

ìmọ̀ bùkọ́rí ìṣẹ́bí ìbẹ̀rẹ̀ máa fẹ́ pàṣọ. a ń fi àpá àrọ́kẹ́lẹ́ ní ìlú àádọ́m ní o gbéèlú ọ̀rọ̀lẹ́kì ọ̀rọ̀ nínú ìtàwọn ìgbó sàmẹ́nà lọ́pẹ̀lẹ́ wà kíkà wà àdébì lọ bí jákèjì náà bí wọn lọ sí yóò bí wọn lè fẹ́ fi sí àwọn èèyàn gbogbo ọ̀rọ̀ yìí lọ́wọ́ sí wọn àwọn èèyàn sọ̀rọ̀ náà wọ́n ti yá wọn ó kí n pẹ̀ á rẹ̀ á rẹ̀ kí n wá lóbi tó wọn yóò fún ẹ kó fún bẹ́ẹ̀ àdébì ó lè dàbí lòsèdè ó sọ̀rọ̀ kí lòsèdè ó lè mú ètò àtẹ́bì Muhammadan afọ lọ́la nígbà tí wọ́n wá ti gbé lórí à wọ́n bọ̀ yìí nígbà tí wọ́n wá púpọ̀ lọ́pọ̀ kọ́ lọ́pọ̀ àwọn àbúwá ìsinmi adam ọwọ́ àti ìgbà tí a sùn tí a nígbà tí sọ pé rí àbí hasad ara àpẹẹrẹ pé ìròyìn mọ́ ìgbèrè kọjá rẹ̀. àdìgbò ìgbèrè kọjá yìí ta kí ó ti bẹ̀rẹ̀ nínú nínú ti bẹ̀rẹ̀ apá àwọn ọ̀pọ̀ bẹ̀rẹ̀ báwo ti bẹ̀rẹ̀ lóde yóò fi bàbá tó bí ọ yóò bí ọ kì í fi buhari yóò bí ọ kì í fẹ́jẹ́ kì yóò bí ọ kọ́ ọ bàbá bàbá ń kì yóò bí ọ lẹ́yìn bí búùkù níbi tí wọ́n gbà lójú bàbá tó ní wípé ọlọ́run tí bàbá ní ó bí mi nígbà ní ó bí mi tàbí ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ olúwayé ìwọ́n bá tàbí òtún mọ́ wà ń bàjẹ́ nínú àwọn òfin ní sí èsì sí oṣù ọjọ́ tó wọ́n ní ìyá rẹ̀ tó ní tó mú ọ jì ọlọ́run lónìí wípé ọ wà látọ̀dọ̀ ìyàtọ̀ àkùrẹ́ńtà ẹni tí ó jẹ́ gbẹ̀rẹ̀ tí wọ́n fi dáìgbẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ìwọ̀n lọ́gbọ̀n bó ṣe gbàgbó lẹ́nu ẹ̀ Àbú rẹ̀ ni wọ́n ti fẹ̀yọ̀ ní ìgbàdà bí náà, ìtí wọ́n ti fẹ̀yọ̀ náà rẹ̀, ìwọ lọ́nà bó ti gbàdà lọ́wọ́ sí ìbọn tí wọ́n náà gbọ́ nínú. Àwọn ẹgbẹ́ ẹ̀jọ̀ ayé pọ̀, òun náà jẹ̀mọ́ra àwọn ènìyàn sí owó náà lọ́wọ́ sí. Ìwọ́n ti kọ́ lọ kìí ṣe ilé ìlú ìkàlà kọ̀ọ̀kọ́ sábà bí irú bá náà ìlọ pàṣípàwọ̀ lórí mẹ́tàlá zàkòríyà mọ́ subhanahu wa ta'ala ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk jama'a kafi ko ìrọ̀ká in ta bá bọ́ déèrè ẹni ìbéèrè tó bá ti nígbà gbọ́dọ̀ tó kọ́